كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته afi يطف fún الله سبحانه وتعالى تتقى wa ta'ala tó tún في ìyọ́nú rẹ̀ pàwọ́ kó wa jọ pọ̀ kó má fi ìbínú rẹ̀ tú wa ní ọ̀sẹ̀ tó kọjá a sọ̀rọ̀ ní orí àwọn ọ̀nà wa fi pàápàá jùlọ sọ́láàtì tọ́họ àti pàtàkì rẹ̀. a sọ fún wa wípé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ọ̀sẹ̀ wípé ẹni tí ó kírun àṣùbà ní jàmáà tó wá jókòó tó ń ṣe àbíkárò títí tí ọ̀run fi yọ tó wá mú rákà méjì wá òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam ó ní yóò gbà ládàá hajj àti umura tó pé tó pé tó pé. eléyìí ó fi ìbẹ̀rẹ̀ sọ́láàtì dọ́hà ó ń fi lọ́lẹ̀ ni kò sí ìrun tó ń jẹ́ ìrun ishraq ìrun dọ́hà ni ìbẹ̀rẹ̀ sọ́láàtì dọ́hà ó ní bá yọ but èyí tó lọ́lá jù nínú àsìkò rẹ̀ òun ni ìgbà tí òun bá ṣẹ̀ tí òun bá bẹ̀rẹ̀ sí tara torí ọ̀rọ̀ òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam tó sọ yí pé salatu duha hina tamud al-fisam irun duha òun ìgbà tí làkúnmí bá ń yá ọmọ rẹ̀ àsìkò tí làkúnmí ń yá ọmọ rẹ̀ ìyẹn ni pé tó ń wìn ní ọmọ tí ó máa ràkún ní òmu ìyàmá ìgbà tí oòrùn máa ń tara ni. ìparí àsìkò sọ́láàtì dọ́ha ó jẹ́ ìgbà tí oòrùn bá ti wà ní àtàrí táàlì yẹn ná flam ìgbà tí oòrùn bá ti wà ní àtàrí ní agbègbè wambi ìyẹn tropical regions tí oòrùn bá ti yọ bòjì wa tá a bá fèsì kíbla yóò lọ sí ẹ̀yìn yóò kùn gan-an bí ọjọ́ bá ṣe ń tẹ̀síwájú bòjì ó máa dínkù díẹ̀díẹ̀ gbà tó bá wá dé àsìkò kan kò ní dínkù kò ní lékún yóò dúró sí ojú kan náà ìgbà tí oòrùn ò dínkù tí bòjì ò dínkù tí ò lékún yìí ọ̀run wà ní àtàrí ńgbà náà aṣọ síwájú wípé a máa a gbọ́dọ̀ mọ ìgbà kí ni lẹ́ǹtì ìbòjì nígbà yìí tó ń túmọ̀ sí pé kí ni ìwà ní àtàrí ọ̀run gan fúnra rẹ̀ ó ní bòjì tiẹ̀ yẹn rẹ̀ síbẹ̀ shadow tó ìgbà tí ó bá wá di wípé bòjì yẹn wá ń tún ó ń lékún padà zoro ti tọ́ èyí tó fi lékún yẹn ó ní fẹ́yù àlékún bòjì láti fi àsìkò tí àìlà ti tó láti fi hàn wá. ìgbà tí òun bá wà ní àtàrí ìgbà tí sọlátù duha tó tí ò sí tó tó tí ó ti pín nìyẹn àwọn nínú àwọn sàbí òjíṣẹ́ lọ́sọ̀lá sọ́lá wọ́n rí àwọn èèyàn tó ń kírun ní bí àsìkò yìí tàmà pé òun ti jáde náà ó ti ṣe díẹ̀ nínú masajid wọn pé ah sáwọn eléyìí ò mọ̀ ni wípé àsìkò tí ó yẹ kí wọ́n kí dọ̀hà sí àsìkò tó òun bá ń tara ni èyí ni pé ìgbà tó lọ́lá sí jù nìyẹn òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wasallam ó dẹ̀ gbà wá ní ẹ̀jú tó pọ̀ lórí mímá kí sọ̀látù dọ̀hà nínú rẹ̀ ní wípé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ wípé sọ̀látù dọ̀hà sọ̀látù làwùwárí ìrun dọ̀hà ìrun àwọn tó jẹ́ wípé wọ́n máa ń lọ wọ́n máa ń bọ̀ láti jẹ́ padà sí ọ̀dọ̀ ọba adẹ́dàá ni èyí pé gbogbo nǹkan wọn tí wọ́n bá ń ṣe o wọ́n máa ń gbára wọ́n máa ń fẹ́rí lọ sí ọ̀dọ̀ ọba dídà subhanahu wa ta'ala òjíṣẹ́ náà muhammad sallallahu alayhi wa sallam ó wá fi yé wa wípé oríkèéríkèé ti ń bẹ ní ara ọmọ ẹ̀dá ènìyàn ọgọ́rùn-ún mẹ́ta ó lé ní ọgọ́ta oríkèéríkèé kọ̀ọ̀kan yìí ó wá ní zakat sadaqa tá a gbọ́dọ̀ ṣe fún ọjọ́ tó ṣe dájúdájú tí wọ́n bá ní kí wọ́n filẹ̀ fún wa báyìí ẹni tí ó lè yọ zaka oríkèéríkè yìí nínú wa kò ní wọ́pọ̀ pẹ̀lú nínú kí ọba abẹ́dà àti ọ̀la subhanahu wa ta'ala òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam wa sọ wípé rákà méjì tá a kí ní duha ó ti gbé gbogbo sọ́dọ̀kà tó yẹ ká yọ fún oríkèéríkèé ara wa yìí ó fi jẹ́ pé ó kéré tako ó yẹ kí mùsùlùmí kó ṣe kí ni kó yan rákà méjì dùhà ní òòjọ́ rẹ̀ òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam ó máa ń yàn èyí tó wọ́pọ̀ tó máa ń yàn oníraka mẹ́jọ mẹ́rin tàbí mẹ́jọ pàápàá jùlọ ó ní ọba adẹ́dà sọ wípé ẹrú mi tó o bá fi raka mẹ́rin tó o fi pàdé mi ní àkọ́kọ́ bẹ̀rẹ̀ ọjọ́ rẹ̀ màá tó fún ẹ ní ètò kù níjọ́ náà tó ń túmọ̀ sí pé kí ni ká ṣègbìyànjú wípé rákà mẹ́rin kákì ní dùhà ó pàtàkì èyí tí òjíṣẹ́ máfìlára fọláhùn wa máa ń yàn tó bá jẹ́ wípé ìdí kan fẹ́ wá tí ò fi kí ìrun lóru tí ó fi kí àmọ̀bẹ̀yìn tó bá fẹ́ yan dùhà báyìí ó máa ń yan rákà méjìlá àwọn àfáà míì wọ́n tú báyìí wípé ẹni tí kò bá yan kìámọ̀lẹ́ nìkan ni dùhá wà fún but àwọn àfáà kò ṣe àtúnṣe lórí ilé pé rárá tí ò bá ṣe kìámọ̀lẹ́ yìí ó máa ń múra káà méjì lára ni kò túmọ̀ sí wípé kì í yàn pàápàá pàápàá jùlọ nígbà tá a ti rí wípé ọ̀gọ̀rọ̀ àwọn afáàdé a máa rí wọn a máa rí wọn tó jẹ́ wípé wọ́n máa ń yan náfìlà yìí pàápàá nínú mọ́ṣáájì nínú mọ́ṣáláṣí ẹni tó lè pàkíyèsí wọn sì sọ pé rárá àsìkò tí wọ́n ń kí yìí àsìkò tó lọ́lá jù nígbà tí òòrùn bá tara nísìnyí nǹkan bíi láti nǹkan bíi ten eleven ọ̀dọ̀ nísìnyí òòrùn máa wà látàrí ní nǹkan bíi after twelve little after twelve. eléyìí pàtàkì pé ká gbọ́ yí lórí sàlátù dọ́ha sọ́nà tí ó fẹsẹ̀ rinlẹ̀ tó fẹ́ jẹ́ wípé nínú nǹkan tí olùgbàgbọ́ òdodo kó máa ṣe láti fi ṣe àṣegbọ́rẹ́ ni ìyẹn pàápàá jùlọ láti ṣe iqbal al-ibada ìdojúkọ ìmá òṣìpẹ́pẹ́ ń fúru fún ọba adẹ́dà tó jẹ́ pé nínú nǹkan tí èèyàn máa fi ní ìdúró ṣinṣin nínú ọ̀sìn ni al-istiqama tí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala kó má ṣàfún wa ní ìdúró ṣinṣin lójú ọ̀nà rẹ̀ àwọn ọba ní ìbéèrè kan tàbí lórí sọ́nàtọ̀ ha náà. sáyẹ́ńdó nínú ẹ̀ lórí sọ́látù dọ́ha tí wọ́n bá لا ìgbà lọ́rùn ṣáàṣìdá náà dọ́tọ̀ lórí àlàyé tẹ́ sọ wípé tí wọ́n bá pé ṣọ́látù ṣubú ìtàn tó wá jókòó nínú ṣọ́látù tó ṣe àṣpáà bẹ́ẹ̀ títí tí òun bá fi yọ. ọ̀rẹ́ má jẹ́ wọ́n ti bá fi lè jẹ́ mùsọ̀lá ọ̀rẹ́ lè jẹ́ pé tó kẹ́mọ̀ jẹ́ máa ní inú ilé. ok títí tí òun bá fi yọ bẹ́ẹ̀ pé wọ́n á mú lọ́fà lójú wa bẹ́ẹ̀ ó máa gba ọ̀dà ọmọ àti náà àwọn ọjọ́ kan wà tó yẹ pé wẹ́dà ọmọ ẹ̀mọ̀ pé wẹ́dà máa ń tìgbò pẹ́ pé òun lè má yọ long time ẹ̀ fún àwọn àwọn ẹgbẹ́ yẹn báwo lè ṣe ṣé táàmù náà fi máa fi táàmù ní pé ẹ̀ka lórí gbọ́dọ̀ lọ. táàmù láti fi táàmù torí ńlá máa fi fi táàmù ìrún wákàtí márùn gbà because ṣe mọ̀ wípé oòrùn kì í ṣe ìdọ̀ha nìkan là ń fi ń dìtàmì à ń fi ń dìtàmì àwọn àrùn yòókù náà àtìgbà tó bá wọ̀ fún ìgbà tó wá táàrí àsìkò tí a kiri ní àná òun náà láti ṣe lóòdìmọ̀ torí àsìkò ètètè yí padà lójijì ó tí mo fẹ́ fàyọ́ ń bẹ̀ ni pé àwọn táàmì ìrún tó máa mú wá nínú bóyá ní ìpínlẹ̀ tàbí ìkíní yẹn náà àwọn sọ pé bájú báyìí báyìí sunrise báyìí báyìí so around this time around bóyá bíi sunrise wá ní bóyá bíi six thirty two or something bẹ́ẹ̀ bíkà ìfi ìtú halẹ̀ láti sọ pé òun ti yọ báyìí bíkà ìfi wẹ́dà bá wẹ́dà bá dọ̀rùn tí ẹ lè mú ìgbọ́n bá bá ti kí lọ tán. àlè tẹ̀lé tí kinní ẹ̀ ń dá tẹ̀lé tó ṣẹlẹ̀ á kàn fi ìyẹn ṣe bíi guide mẹ́fẹ̀lẹ̀ torí ìdí tá a fi lè dá gbogbo ẹni ní pé ní haramain gan wọ́n ń lò láti fi ṣe gáìdì ni kìí ṣe pé wọ́n ń tẹ̀lé ah, masalan àsìkò ìgbà tí wọ́n sọ pé a kì fájúrì sí sanáà ti ṣe gàdúrà bí ìgbìmbà ìrọ̀fúnmọ́lá ọ̀sà wọ́n ní káfí ogún ìṣẹ́jú káfí kún kò fi fún wa ní correct time ní fún fájúrì ló fi pé tá a tó máa ń wà ní mọ́kà yẹn Uh, wọ́n máa ń fi àsìkò yẹn kùn tí wọ́n bá pè tán gan ọ̀rọ̀ ní tètèkì pàápàá jùlọ nílùú Mẹdúnà torí àwọn ọmọ àyà kan wọ́n tẹ̀ láti wòye jù bí a bá wo àwọn timing yẹn láti ìdìtámì àsìkò wọn wọ́n máa ń yá jù pàápàá jùlọ àtẹ́jọ fún àsùbá ẹni tó bá kàn bá fún pẹ̀lú mọ́kà dáadáa kódà tí wọ́n bá pè ọ̀run tán ní haram tàbí tí wọ́n bá kí ọ̀run tán gan àwọn tí wọ́n àwọn masajidi kan wà ní agrivia tó yẹ pé àwọn lárúbáwá gangan gangan ni wọ́n ń gbé bẹ̀ kí wọ́n tó kí àsùbá àwọn yóò tó ìṣẹ́jú mẹ́wàá tàbí ìṣẹ́jú mẹ́wàá àtàbí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kí wọ́n tó kí àsùbá tán láti fi pé àwọn ṣúọ̀ pé àsìkò tó dáadáa kí mọ̀dínà bá máa ń jọba náà ló fi jẹ́ pé níbí ìgbà a gbọ́dọ̀ sọ àwọn táàmù tí wọ́n fi sí yẹn òní mú ń bẹ̀ bí nígbà mi àsìkò tí a sì lè fẹ́ mu bàtà máa advice àwọn ọmọ ẹ̀rọ pé around this time tí wọ́n bá san asiri di bíi four ọ̀kọ̀ọ̀kan wà ní dáadáa tí zoro bá yọ wà ní bí wọ́n àwọn ọ̀rọ̀ ìwà òkè ọ̀rọ̀ ilé tì náà tó wọn but àṣùbà nísìn òun gbé wá sí nǹkan bí quarter to quarter to six but ọlọ́dọ̀ àwa ń gbé wọ six tàbí tó bá ń lé díẹ̀ sí tá a bá ti fojú kíláàmù ráì pé lọ́jọ́ ìtìyọ́ ráì tí ó rọrùn jùlọ fún eléyìí gan àsìkò ìgbà tóun bá yọ yẹn tí ìbá ti ṣe wípé oòrùn yọ wọ́dà ṣe tó ọmọ yọ ń gbà kéèyàn make sure wípé ó rí oòrùn báyìí kó tó di wípé ọmọ ìrùn ẹ̀rọ ọgbọ́dọ̀ lọ́jọ́ àkùrọ̀ ọmọ ìṣúra kùmọ̀ ọ̀fẹ́. ìfẹ́bẹ̀rẹ̀ nípa hadith tó ti ẹ̀kọ́ tó nípa duha yẹn ẹni tó bá jókòó حقق باقي من صلى صلاة الفجر في جماعة لما قال وهو يذكر الله حتى تطلع الشمس ثم صلى ركعتين فله أجر آه، حج ولا تمات تمات تمات أو كما قال صلى الله عليه وسلم نعم نعم ṣé hadith yẹn ṣé kí n wà láyé yẹn kó má yẹ ara ni àbí tó díkẹ̀ ìyẹnfà kí ni kó yọkọ̀ oúnjẹ díkẹ̀ kò ṣe lábò ọ̀kẹ́ tó gbogbo ìdí kúrò níbẹ̀ láti ní ìdókè ọ̀rọ̀ ìdí kúrò níbẹ̀ àwọn ìdílé ṣẹlẹ̀ wọ́n bẹ́ làálà ẹ̀yẹ ni à ń kọ́dọ̀ odó àlọ́lá rẹ̀ lè jà ó sọ̀gbẹ̀ tó ń bá bá ń gbé ní kọ́mọ ṣe díkẹ̀ tó ń wọ́n fi jáde. ìjọba ọ̀kẹ́ ọ̀hún tó ń bá ọ̀kẹ́ fún ìjọba àfẹ́ wà lájú tó ní tó wà lájú kí ni súnmọ́ àwọn ní ilé ẹ̀sìn wọn máa ń mú wa náà sọ́dọ̀ wà lájú wọn mú wa bẹ́ẹ̀ àtàwọn làwọn fi ìdókò ní. mà àwọn làwọn tó bí làwọn fi ìdókò kì í mú wa bọ̀ ó máa ń mú dùhà wa torí nígbà tí wọ́n fi ṣe fátúrò má kàgbà àwọn tí gbogbo àwọn tí wọ́n wà nílẹ̀ ojúṣe náà wà fúnra wọn mọ̀ fúnra ìgbà fà wọn. káàkiri tí náà rí. Ikrima, ọ̀dọ́ àwọn ànàwó tó jẹ́ ọmọ kirimun abbas ọjọ́ra alùmọ́ kọ́lọ̀ ọ sọ báyìí pé kọ́lọ̀ rasulullahi sallallahu alaihi wa alihi wa sallam òjíṣẹ́ náà fúlàní fún máa ń sọ bíi abbas ibn abdul muttalib fún abbas ọmọ abdul muttalib ó ní ya abbas ìrẹ́ yẹ anáhù àwọn kùnlẹ̀ àtàtà alẹ́ ọ̀rùkì kíkún fún ọ ní nǹkan alẹ́ amáhùká ṣe kí n ta ọ lọ́rẹ̀ alẹ́ àbúkà ṣe kí hàn sí ọ alẹ́ afọ àlùlákà aṣọ àfìfọ́ ṣe ṣe fún ọ àwọn nǹkan tí máa ń pa àwọn ẹ̀ṣẹ̀ ribiribi kí n ṣàlàyé rẹ̀ fún àwọn ẹ̀ṣẹ̀ tó pọ̀ bó ṣe lè kó tóbi tó bíi mẹ́wàá tàbí jù bẹ́ẹ̀ lọ. ìdá ń tó fa àìtẹ̀dá rẹ̀ tó lè pé tọ́ bá ṣe ghafara Allahu dhanbak ọba adẹ́dàá darí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìyà awwalahu wa akhirahu fi ètò ṣe nípìnlẹ̀ àti ètò ṣe nígbẹ̀yìn wa qadimahu wa hadithahu ètò ti pẹ́ àti tuntun wa khati'ahu wa amdahu ètò ṣìṣe àti ètò màmáṣe wa saghirahu wa kabirahu ètò kéré àti ètò tóbi wa sirrahu. وعلانيته èyí tó ṣe ní kọ̀kọ̀ àti tó ṣe ní gbangba ashra khisab àwọn oríṣiríṣi ẹ̀ṣẹ̀ ribiribi tó bí mẹ́lẹ̀mẹ́wàá nínú àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ an tusalliya arba raka'ati ó ní pé kó kí rákà mẹ́rin تقرأ في كل ركعة فاتحة الكتاب بصورة سورة كوكانينا وصورة مريني أو كفاتحة بيت سورة ركعة كوكانينا وصورة ركعة مريني أوكي سورة الفاتحة بيت أتي سورة فإذا فرقت من القراءة في أول ركعة تضوى ké súrà tán lẹ́yìn súrà tó ké lẹ́yìn fati àwọn nínú rákà kọ̀ọ̀kan yìí fọ́kùnù wọ́n ń tọkọ̀ ìmọ̀ lóòrò bẹ́ẹ̀ ọ̀rọ̀ àsọ̀bá yìí subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar ó ṣe eléyìí khamsa ashara marra lẹ́ẹ̀mẹ́ẹ̀dógún fifteen times. ثم تركع طابت شديدا أو على ركوع فتقولها وأنت راكع عشرة أو عصب لنا نركو لنا موى سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر عصى موى ثم ترفع رأسك من الركوع فتقولها أكثرها ẹ wà forí dìde kó o ní òkú kó o tó lọ sí sùgbọ́dà yẹn bó ṣe dúró yẹn ó tún mẹ́wàá mú mẹ́wàá gbólóhùn mẹ́wàá fúnpa tàwí sàdídán fẹtàkùrù ha wà ń tẹ̀síwájú àṣàrà gbàtọ̀ wà ní sùgbọ́dà báyìí ó tún náà mẹ́wàá. ثم ترفع راسك أو عبيري كون سجادة من السجود فتقولها أي وتوي موارا وتسمى عصنا ثم تسجد فتقولها عشرة وتلا سجادة وموا لا نوى وتسمى عصنا عصنا ثم ترفع رأسك من السجود فتقول يا عائشة وعملتكم جلسة الاستراحة يتواجدكم وتموا لا نوى فذلك خمس والسبعون في كل ركعة eléyìí ni يكون je jẹ́ kó أوديني ọgọ́rùn-ún gbólóhùn yìí láti seventy five ní rákà kọ̀ọ̀kan tó tó túmọ̀ sí pé rákà mẹ́rin ẹ̀ ó jẹ́ ọgọ́rùn-ún mẹ́ta. náà òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ náà sọ pé tọ́fà alùbáàrí kàfi àrùbá rákà àti ó ṣe léyìí ní rákà mẹ́rin yìí. إن استطعت أن تصليها في كل يوم مرة فافعل. tọ́ ọ bá lè máa mú wá báyìí lẹ́ẹ̀kan níjojúmọ́ ṣe bẹ́ẹ̀ فإن لم تستطع ففي كل جمعة مرة kòmù wa ní jùmọ̀ kọ̀ ẹ̀kan ní ọjọ́ jùmọ̀ èyí ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ fẹ́yìdá lẹ́m tófà tó o bá mú wa bẹ́ẹ̀ fọ́fì kúlè ṣàrẹ̀ mọ́wà ọ̀kan ní oṣù fẹ́yìdá lẹ́m sọ́nà kò kí ní ẹ̀kan lọ́dún. فإن لم تفعل ففي عمرك عمرك مرة kò tiẹ̀ tí lẹ́ẹ̀kan ní ìgbésí ayé rẹ̀ yóò ṣe ọ́ ní àmì àwọn àfáà sọ̀rọ̀ tó pọ̀ lórí irun yìí nínú àwọn àfáà wa ńlá sẹ́nẹ̀tì tó gbà lọ sọ́dọ̀ wọn wọ́n ní kò fẹsẹ̀ múlẹ̀ ọ̀tọ̀gbọ̀rọ̀ àwọn àfáà wọ́n rò pé kì í ṣe sẹ́nẹ̀tì nìkan ló gbà wá ó ní àwọn ọ̀nà míì tó gbà wá tó pọ̀ tó jẹ́ pé kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ àwọn àgbà ní tí ó lọ́dọ̀ àwọn àfààbí òfìfẹ́ múlẹ̀ lórí ìṣèhàrá àwọn àfáà yìí bí ìmọ̀ wa lórí ìmọ̀ràn àdé bó bá ṣe ń rẹ̀ fún àti bí wọ́n ṣe ṣègbìyànjú tó lórí rẹ̀ àkíyèsí àwọn tòbábẹ̀ ilẹ̀ àwọn tí wọ́n jọ máa kí ó lè tiwa tí wọ́n ń bẹ̀rẹ̀ ṣègbìyànjú láti wá òdodo sí tahqiq tí afá mashur hasan al-imam tó ṣe lórí rẹ̀ ẹ̀dínkù sọ́láàtù tẹ̀sí khatib baghdadi òṣùwọ̀n ọlọ́run ló mú wa pé ìrántí lórí ọ̀rọ̀ salatu tasbih sheikh mashur hasan ali salman ọwọ́ ṣe tàkìríjù rẹ̀ ó ṣe tàkìkù rẹ̀ ó ṣe tààlíkìlẹ̀ lórí lọ́dọ̀ tó ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tó jẹ́ pé mashallah rẹ̀ jazakallahu khair wọ́n sì gbìyànjú kan kọ́ lọ́nà fún wọn lẹ́sàn-án rẹ̀ tó fi ń rìn lẹ̀ wípé kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ èèyàn yìí wà lóòótọ́. Ah, nínú àwọn nǹkan àṣegbọ́rọ̀ yìí tọ́jọ́ wípé ah, a máa ń gba àwọn ọmọ àyà níyànjú pé torí bí kọ́ndíṣàn tàwa ṣe rí ká máa mú wa ká tó sùn ọ̀rẹ́jẹ́ bẹ́ẹ̀ ni ọmọ ọ̀rẹ́ wà níṣà ní jòjúmọ́ kí ọba ọdẹ́dà kó fẹ́fẹ́ wá rẹ̀ lórí òdodo ọba pa ẹ̀ṣẹ̀ wa rẹ̀ كيفية ba shi shi نعم من تكبيرات الإحرام تكبيرة الإحرام التي هو الدعاء الاستفتاء تي أمان شنين بي أو نوافل أتي ورايرا ètò kéré tó rọrùn bẹ̀ dó ó lè gùn àti sọ aláwọ̀ سبحان الله ملو لا إله إلا الله ملو أستغفر الله ملو نعم تبي على ما لي وأديني وعافيني وارزقني نرى نعم. تبي وجهت وجهي للذي خلقه وصوره آه وجهت وجهي الذي خلق السماوات والأرض حنيفا ومعانا من المشركين آه، إن صلاتي ونفسي ومعياي ومماتي لله رب العالمين وبذلك أمرت وأن أول المسلمين آه، نعم بعض نعم، نعم. هذه على ما نقيني من خطاياي كما ينقى ثوب الأبيض من الدنس وابصرني من خطاياي بالبر والخلق وديني لأحسن الأخلاق ولا يدي لأحسنها إلا أنت واصرف عني سيئها ولا يصرف عني سيئا أنت لبيك ربي وسعديك والخير كله ليديك والشر ليس إليك أنا بك وإليك أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم هكا سورة الفاتحة kò سورة súrà kan àlè kà tọ́jọ́ jẹ́ pé ọ̀ràn àyàn ni pé ká kà lẹ́yìn rẹ̀ ó ní súra tàbí súra àlè kà lẹ́yìn Fatiha báyìí tá a bá ti wá kà tán subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar a ṣe fifteen tá a bá ti ṣe fifteen tán lẹ́yìn rẹ̀ allahu akbar orúkú àdúrà rò. ذكر ركوب على شيء سبحان ربي العظيم وبحمد يغفر لي ولجميتا ولجميجي ولجمع نصر ولجمع خلا تابعيا يعني نمبر تافه دل سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر نوى تجميله 25 سمع الله من حمده مولا ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه من السماوات والارض ومن الحق ومن ما بينهما ومن ما شئت من شيء بعد قال الثناء والمجد حق ما قال العبد وكلنا لك عبد ألا لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد عشان ينتهى هذه يتبات العالم به سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر أيوة أجمله بعد بعد على على اللهم لك سجدت وبك آمنت ولك أسلمت سجد وجهي للذي خلق وصور وشق فيه سمع وبصره بخالي وقوتي فتبارك الله أحسن الخالقين أبي سماع بي على علاء وبحمده أغفر لي أبي سبحانك ربي ظلمت نفسي ظلما كثيرا واعترضت بذنبي فاغفر لي ذنوبي كلها فإنه لا يغفر الذنوب إلا أنت máa bá lọ gbogbo àwọn àdùá tí a lè ṣe ní sùjádà lẹ́yìn rẹ̀ subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar mélòó mẹ́wàá ọdún mélòó forty five àjókòó padà ìjókòó tààrin اللهم اغفر لي وأديني وأعافيني وارفعني وجبرني واسترني وارزقني وارفعني àwọn àdúrà ìjókòó yẹn àṣetán subhanallah alhamdulillah wala ilaha illallah Allahu akbar mẹ́wàá ọdún mélòó fà sọ́jà ẹlẹ́kìtì kékeré bá ṣe síta kọ́kọ́ ní sọ́jà alákọ̀ọ́kọ́ àtúmọ̀ subhanallah walhamdulillah wala ilaha illallah Allahu akbar àtúmọ̀ yẹn náà wà ọdún mélòó 65 lẹ́fẹ̀ẹ́ ìtìkìrá ká tó dìde fún rákà ẹlẹ́ẹ̀kejì bàtà ara jókòó rẹ̀ yẹn subhanallah walhamdulillah wàlá ilà ìrọ̀lọ́ ọlọ́ ọ̀pọ̀ mẹ́wàá ó di mélòó seventy five àwa dìde àmọ́ rákà méjì rákà ẹlẹ́ẹ̀kejì náà wà bá a ṣe ṣe ìtàkọ́kọ́ yẹn náà ni bàtà bá fẹ́ jókòó tá a bá jókòó tẹ̀sẹ̀wò tá a bá ti ṣe tẹ̀sẹ̀wò tán أتمو ذكر هنا سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر تابعك بعد موى تابع بعد بين غير ملو رواه 50 نعم أتم ديدي أشهر كتاب بايش تنافقه bàtàbà ṣe tán a ṣẹlẹ̀ karùn-ún náà kàílẹ̀ kẹrin náà bá yí ṣe uh, bàbá ti ṣe yẹn tán á di mélòó á di ọgọ́rùn-ún mẹ́rin mẹ́ta asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah wa barakatuh asalaamu alaykum wa rahmatulah wa barakatuh asalaamu alaykum wa rahmatulah wa barakatuh asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum. نعم لي صلاة التصبيح بلى one, two, three, four, five, six, seven, eight, nine, ten. Ẹlọ́run ní ìkan ṣúná o. Àwọn ọ̀sán sọ́nà àtàlà. Èèyàn lè tọrọ nǹkan ní orí ìṣojú ìyẹn náà. Kẹ́mi, àdúrà àdúrà bá ń kí. Màá. Ìrù. Ṣùgbọ́n ìdíyẹ kí máa wà ń bẹ̀. ọjọ́ wa dẹ́dà pàápàá jùlọ ṣé wọ́n ti pé òjíṣẹ́ lásìlá àlọ́sán là ń sọ yí pé ẹni tàǹtà bá ti fẹ́ ṣàdúrà tá a ṣe subhanallah alhamdulillah wa la ilaha illallah Allahu akbar ká ṣe mẹ́wàá ká tó bẹ̀rẹ̀ àdúrà pé àdúrà tá a bá ṣe lẹ́yìn rẹ̀ ọlọ́run ó gbà lọ́wọ́ kan ọlọ́run má ṣàgbàdà ọ. ṣé wọ́n ti sọ̀rọ̀ mọ́ lára? rárá ilẹ̀ kí wọn látara tí kò fi pa um, ó ní bí wọn tó lọ́yà rà ó tó pé tàbí kan ló gbà wá má ó pé tàbí kan ló gbà wá àdìsí wa um, ó yẹ pé àyè fi àwọn ọlọ́pìlà yẹn bí wọ́n bá dé àdìsí ìbágbélá mọ́. àwọn kan sọ bẹ́ẹ̀ bọ̀ kò rí bẹ́ẹ̀. ibi tí wọ́n rí i pé mo ń sọ ni kọ́ídà kan bẹ́ wà man hafaza hujja aláwọn ọmọ ìyàfẹ́ ẹni tó mọ̀ nípa nǹkan tó jẹ́ pé òun ẹ̀rí ni ọba ẹni tí tí ò rí mọ́fẹ̀rẹ̀ ìyàwó Aisha rọjọ́ làánà ó ní ẹnikẹ́ni tó bá lóun lójìṣẹ́ náà fà fúlàn pé ó nàró ó tọ̀ wó òru ọlọ́ òpùrọ̀ nítorí ló ń sọ because nínú ilé òjíṣẹ́ náà sọ̀rọ̀ fún yìí náà ló tọ̀ ìmọ̀ bẹ̀rẹ̀ tọ̀ lọ́sàábé tó jẹ́ pé nígbà àwọn jọ jáde níta òun ló súgbà ká òjíṣẹ́ náà sọ̀rọ̀ fún làwọn mo rí tó dúró báyìí tó ń tọ̀ lóòrò èmi ni mo kọ́ dí torí láti ṣe sútúwà fún kí ló fẹ́ nítorí ló sọ tó túmọ̀ ara ah, ló fi jẹ́ pé hàn pàdé máa múlẹ̀ bí hadith ó ní kọ́ra ìlú náà níyanjú ìwé ọ̀rọ̀ tó bá ara ẹ̀ tó túmọ̀ sí pé kéèyàn bá wà níta kọ́ pàmì síbu pé kéèyàn tọ̀ circumstances lè dì mọ́ọ̀lù fún tó tọ́ bá ní ọ̀bọ̀rọ̀ mọ́lẹ̀ circumstances lè ìtàn náà fọ̀ sí ní gbogbo ara ní bọ̀ àti wọ́n lè fún wọn bí ìgbọ̀n mẹ́rin bá tàbí ibi tó fẹ́ tẹ̀sí kó fi máa sọ̀rọ̀ ṣe lọ àpètì àmàkọ́ra ṣe bẹ́ẹ̀ ìgbà tí máa ń wáyé nígbà tí bàbá wà ní ewu bẹ́ẹ̀ tàbí ṣòjò bẹ́ẹ̀ a ti dìde a ti ṣe ṣùgbọ́n ọ̀la wà alhamdulilayi ọ̀láyà. àdìrí kan ọ̀rọ̀ kó jẹ́ pé a ti ń kiri àwọn ọmọ tí ṣé a lè mú wá ní tiwa nkọ́ọ̀lù ẹlẹ́ẹ̀kì lọ́pẹ́ ẹlẹ́ẹ̀kì ló wá ní báyìí wá nínú ikọ̀ ẹlẹ́ẹ̀kẹta ni tí wọ́n fẹ́ sọ́jú náà ni báyìí mú wá ní ìdúró wà wájú bẹ́ẹ̀ ni a ṣẹ̀fẹ́ gbà sáà ìlú ẹ̀yìn rẹ̀ torí pé a ti mú wá níbi tí ìṣebi tó ti ẹ̀ka mọ́ tó ti yẹ. Tí ah. èèyàn bá ka àṣùpá tó ní sájà nínú lórí ìṣọ́. Lórí ìṣọ́ láti tẹ̀lé sí. Sẹ́yìn máa ń sájà ẹ̀rọ. Ọ̀dọ́ sùjúùdù tìláwà kìí ṣe ọ̀rọ̀ èèyàn súnmọ̀ ni. Um, but uh, how uh, I treat sujood tilawa na fa ẹjọ́ àfààní ọ̀rọ̀ tó ń gbé bọ́dà lókè ọ́. àgbọ̀njọ́ sọ. èyí tí mo ti gbọ́dọ̀ tó ṣe àwọn mi ì mú kàṣí lù wá ní kàṣáwó lù wá ní rákàlẹ̀ kìkì mọ́ mo yá ṣọlá tó tọ̀ fún mi. mo ń lọ bọ́ kí n tẹ́ ẹ táǹkọ̀ ẹ. táǹkọ̀ ẹ bọ́. mo ní mistake. mistake. Wàhálàkùn Mọ́síkọ́lá ń tàbí àbàkàtà. Mo kàn ní di more explanation because bí Masjid wa ní sáìdì dínú yìí, junction ibi OPC junction ní dínú yìí, mo dàtúmọ̀ kí lẹ́gbẹ̀ẹ́ yìí tì náà, gbogbo ibi tó àwọn tí wọ́n máa wọ́n sí sábẹ́ ìpẹ́sàn ẹ̀sẹ̀ ìmọ̀n pikin fún wa nígbà tó fẹ́ sára wọn ó ṣe asáwọn alẹ́kùn wa àtúlá abára kan sí asáwọn alẹ́kùn wa àtúlá ẹnì kan tó wà lẹ́yìn òun náà wá sára wọn so ó kàn sáyé dìde níta ó lè ti ní ìmọ̀ ẹ̀ ti fi dé pé ètò ìmúlẹ̀ ti di sára wọn ẹ̀ pé ẹ̀ ti fi dé náà ó ṣẹlẹ̀ sí mi náà you know, the life of brother, sometime of the brother, gẹ́gẹ́ bí mo jòkó, ó bá ní ẹ̀kún fún wa. Wọ́n wá ń sọ mi lọ́wọ́ sẹ́nu ní gbogbo nǹkan. Zóòrò ni wọ́n ló gùn. Wọ́n ò rí fi ìṣòro rí i torí àwọn ìrírí wà fún gígùn rẹ̀. Gígùn tẹ́lẹ̀ sọ náà, sọ́tò làálàmù lọ ṣe kí lóyìn fàtà. Nà, so níwọ̀n tí mo wá sálámù asalaamu alaykum wa rahmatulah wa barakatu asalaamu alaykum wa rahmatulah. báyìí ṣíkà ẹni tó jẹ́ àfáàmì ẹ̀ lọ́wọ́ ìwúlẹ̀ tún mbọ́lá tún ti lè rí ilé yìí o mo náà ní bulúkú ọ̀rọ̀ tọ́ba ka súbúlù sọ̀rọ̀ àbúrò rí nílẹ̀ rí àlàyé dáadáa rẹ̀ bulúkú ọ̀rọ̀ mọ́ níbẹ̀ tí wọ́n máa ń ta kíláǹtì fi ẹjọ́ àlọ́ wa. so ló fi jẹ́ pé tọ́ba jẹ́ tọ́lù ẹni ẹn tó jẹ́ ọmọ kí ó kí ó bá rí àlékún mọ̀ ẹn tó jẹ́ ọmọ kí ó ó yẹ kó máa rìn pẹ̀lú kíni pẹ̀lú kọ́lámù bó ṣe lè wù kó kéré tó ó lè jẹ́ pẹ́ńsù tàbí báírò tó máa mú dání kó dẹ̀ máa mú pépà dání pẹ̀lú rẹ̀ torí pé kí ni tí circumstance bá wá fún references tó lè mú n tó máa dè mọ́lẹ̀ tàbí n tó máa ṣèwádìí lórí ẹ̀ kó kọlẹ̀ n tó fi padà pé kó kọ́ ni wípé tó máa ń trust memory rẹ̀ ó lè ó lè gbàgbé ó lè gbàgbé tó ń kọ́ àdéhùn akúlọ̀ adọ́rọ̀sì ilé ayé tá a ọ̀gá fún ara rẹ̀ ẹ̀kọ́ ni gbogbo ẹ̀ n tá a dè mọ́lẹ̀ báyìí bá a bá wọ́n ti ti escape memory torí bá a kọ́lẹ̀ àdẹ̀físàpò one way or the other in the process tá a ń yọ nǹkan lápò n tá a kọ àrùkù á ẹ̀kìn ní tí n fẹ́ mọ̀ bó ń ṣe lórí ilé alhamdulillah opportunity tó ààrẹ pẹ̀tẹ̀ àwọn tá a rí pé wọ́n jẹ́ ọmọ tó tí wọ́n senior sí wa fóònù ti wà salamu alaikum báyìí báyìí báyìí báyìí kì í ṣe yẹn whatsapp àwọn miami ó jẹ́ pé orí facebook ni wọ́n ti máa ń gbé à ẹ dákun ẹ fún wa ní àlékún mà lórí nǹkan báyìí báyìí báyìí báyìí báyìí ó pàtàkì látara bẹ́ẹ̀ a àsìkò wa kò ní gbòfo lórí wípé à ń ṣègbìyànjú láti ṣe àlékún náà. náà ó wá ní ẹ̀yí kan wá pé pé orí kíkí ni òun ti rí nǹkan tó fẹ́ jọ mọ́ kọjára wọn kọjára wọn. kíkí tó mú alẹ́ jẹ ìyẹn kọjára wọn. irú tó ṣẹlẹ̀ ní bóyá ó kàn rí tí àwọn àbá kan ń ṣe òun náà wá ṣe kọ̀ wá bí èèyàn rí ó dẹ̀ rò pé ẹnu lásán lèèyàn ti ń gbé ẹ̀rí kalẹ̀ láà ó ka àdìsí kan lọ́jọ́ ẹ pé rabi sàbí kan wọn ọ̀rẹ́bí ṣe fàfàn wọ́n ṣe kiri lára pé sàbí kan wà wọlé wọ́n wá sára wọn pé àsáwọn wọn kan tù lọ pé ó fẹ́ kí wọ́n sọ fún pé ten olùwà aláda ten pé sàbí mi ti wá wọlé epo ní ṣe àsáwọn wọn kan tù lọ àwọn ìfẹ́ yìí fẹsẹ̀ múlẹ̀ bọ́ kì ṣe kì ṣe lórí circumstances. Hmm. تاريخ هي بس مدى كزدان تنبه السلام عليكم ورحمة الله السلام عليكم لا دام السلام عليكم ورحمة الله لا دام السلام عليكم ورحمة الله وبركاته جاي جاي نعم السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم أجل رواية رواية أجل حديث حديث كي يكون بل كنا ولي يدي ورسي دوري ورسي دوري ورسي دوري ورسي دوري ورسي دوري ورسي دوري ورسي دوري ورسي دوري Nasa'i Abu Dawud Tirmidhi and all that nítorí yíkò mo rí bẹ́ẹ̀ pẹ́ta yìí pé nítorí àwọn tí eh, àwọn afọ́ka tó wọ́n gbà wọ́n pé eh, hadith bó ṣe wá ìkan bóyá ibẹ̀ ìṣẹ̀lẹ̀ kan báwọn ṣe rí yẹn bóyá ìwáyà tí àwọn tí àwọn wọ́n bá lè ṣèyẹn náà eh, wọn ò ní bẹ́ẹ̀ bí ó ṣe béèrè láfikún nǹkan náà ń fàtí wọ́n sọ̀rọ̀ lórí ìgbàlẹ̀ ó ní lára tí èèyàn fi lè mọ̀ pé hadith náà wọ́n ń kọ́ tí bẹ̀rẹ̀ mo gbọ́dọ̀ náà gbà ìgbìkọ̀ ṣò wọ́n ní wọ́n bá wo sọ̀rọ̀dù tó fi bó ṣe ń wọlé gbọ́dọ̀ tí náà kà mí gbà àti gbọ́dọ̀ mi ṣe wá gbọ́dọ̀ tó ó jẹ́ àyàwó tó bá wọ́n àrùn tá a mà bí jẹ́ kí wọ́n fún alápèjú ẹ̀ náà mi ìfẹ́ gbà kó wá pọ̀ nìkan ìbá máa mú ẹ̀rí tí wọ́n mú wá wá àti ń tá fi ti dánù náà lọ́kọ̀ọ̀kan ṣáàmà sọ́láàtì kùsù ẹni tí ò di ẹ̀ mọ́ ó ṣàrí bá a ṣe kí i níjọ́ tá a fọmọ fọ́kan bẹ́ẹ̀ àwọn ìgbà ta ló kírun yẹn náà. Nà? Àwọn kan sọ pé àbò náà fún àwọn kan sọ pé àfá mọ̀sádà. Ta ló kí? Èyí tá a kí ń bọ̀ yàwó tí mo dẹ̀ rò pé ẹyọ kan ṣoṣo la kí òun àfá mọ̀sádà lókè. Sọ̀rọ̀ yẹn lọ́la? Nà? Nà? Súra wo ló kí náà? àwọn oníbàbà òní kí n tì wọ́n síwájú kí tàbí kí n bọ́wọ́ gbá wọn kí wọ́n gbóhùn sókè dáadáa torí pé wọ́n ọ̀pọ̀ mọ́dẹ̀ ní torí mo mọ̀ pé ọgbọ́n ìwà ara ọ̀yọ́ ni mọ́dẹ̀ ní èmi gbọ́ èmi pé títí bá ń dùn wọn etí òbò ni èmi gbọ́ lọ́ba fi báwo ló ṣe kí báwo la táyà ṣe kí ta ọ̀nà wa létí náà náà mọ́wọ́dá wà rákà mélòó rákà méjì rákà kọ̀ọ̀kan òní rùkú méjì ní nínú rákà kọ̀ọ̀kan ìgbà wọn Allahu akbar káka fátíà ọmọ yóò gbó gán gbogbo oúnjẹ táwọn èèyàn jẹ níbi ní ọ̀fẹ́ máa dà wọ́n lọ sí rùkù ìyẹn náà ṣe kí ni ogun gan-an wọ́n tún dìde wọ́n tún gbé fáfíà wá àbí wọ́n tún ṣe àwọn aṣọ torí pé kò jọ àwọn àwọn tá a mọ̀ ká dámọ̀ kí ṣe ńlá lọ sọ ọ̀rọ̀ àwọn tí wọ́n bá fẹ́ fi wọ́n fẹ̀ rí ká mọ́ omi tún pọ̀ rẹpẹtẹ tí wọ́n sọ ní but àárín tán omi sọ pé ara rẹ̀ pọ̀ jù ta ni ń pin ọ ni báyìí jẹ́ náà ti pè é ti kí ní tòun ṣé ìmú wa iná ẹ̀ ní ọ̀rọ̀ àti àwọ̀ ìwà ọ̀rọ̀ ìtàǹtẹ̀ ọ̀dà òjíṣẹ́ mọ́sálà ọ̀sán àwọn sọ yìí pé ẹni tó bá fọn sọ̀láàtù kan fún ọlọ́run ó ṣe mẹ́wàá fún ṣé a lè kalkuléètì ládàá sọ̀láàtù ọba rẹ̀dà ó ní ẹni tó bá ka súrọ̀tù Ikhlas mẹ́wàá láàárọ̀ ọlọ́run ọkọ̀ àgbàlá fún nínú ọba àdìjọ́nà ó báyìí lọ tọ́lọ̀ fẹsẹ̀ múlẹ̀ láwọn aṣọ ipé torí pé ládàá yẹn ti pọ̀ jù ẹjẹ́ àtànú ìkẹ́ ọba adẹ́gbà kì í fi kí ní àwọn ọmọ ìpínlẹ̀ ọ̀nà pé kọ́nà ọba àgbà bó ṣe sọ nǹkan má fi ara àbẹ̀ dùn akọ́nàdà ní àlẹ́ ọba rọ̀ nà lọ́wọ́ bí mo fi wọ́n ti fi lọ́pọ̀ lọ́sọ̀. ni ìwé ojú akẹ́sì àlàyé náà tí ìgbà tí ẹ̀ bá tí o bá lè fi ṣìyọ́nà um, lẹ́yìn tó fẹ́ kí wá di uh, àṣewájú ìdúrà tó méjìlá báwo ni wíìtì ṣe máa yọ mẹ́. rárá a òjíṣẹ́ náà yọ kò wíìtì rí mẹ́ kò kí wíìtì rí mẹ́ so ó ṣe kí wọ́n tó bá ní fi kí ọmọ lẹ́yìn ọmọ ń kí dùn àní méjìlá ọmọ ń pè bẹ́ẹ̀ ẹjọ́ dẹ́n káàbù ni ẹni kí irun eh, sọ́tò pẹ̀lú bíi ẹni àsìkò tí ìrìn bá tún àbámu síbò. Assalamu alaikum wa rahmatullahi wa kama sara ntura wa barakatu. Ṣé ìjọ Júmọ̀ nìkan ni a lè kí Sàmátò Kàṣẹ́? La gbọ́dọ̀ wà nínú ìjọ tí yẹn lè kí. Bọ̀tì ìjọ eh, àwọn afárá mi sọ ni pé once in a Júmọ̀ ẹ̀ ní ìfẹ́ once in a week. So one week now. Do they exceed the once in a week now? You only exceed the once in a week. Exceed the one. Èkí ní jojúmọ́. Òkè tó bá lè kí ní jojúmọ́. Wọ́n ní jùmọ̀ ọ̀rọ̀ sọ́yìn. Àyìn tí a mọ̀ pé wà ní gbà tó dé dé ọ̀fà ìdàdà. Bàbá àti dókítà ń tẹ́lẹ̀. Ẹ̀zà ṣé a lè pa a lè gbé ìrun méjì papọ̀ bóyá dọ̀ha àti sàrátù tàbí àtàwọn mo ní nǹkan kan láti mo wà ní Kano specifically as early as no two weeks two weeks back as early as ní seven òun ti jáde lọ́ọ̀kan bẹ́ẹ̀ náà èmi wá ní ṣùgbọ́n yàtọ̀ ọmọ yàtọ̀ fún àwọn kí mẹ́ẹ̀ẹ́dógún tó máa jù bẹ́ẹ̀ lọ tọ́ba tí ń rìn sí iwájú ó tún máa ń jù bẹ́ẹ̀ lọ because uh, wọ́n ti pé akásùbà lè fọ́ sọ́ǹtì rí ní eh, mẹ́ẹ̀ẹ́dógòrè eh, fọ́ sọ́ǹtì rí bẹ́ẹ̀ bí five ten gánà kí àsùbà gan ní ah. àgbàdá kan. na eh, time my own concern. ẹ àìmọ̀ ìjọba rẹ̀ ń bì. kí ni duration to her from that báwo mo ṣe lè duration to her. tọ́wọ́n bá ti yọ dé ẹ̀ láì títí dìgbà tọ́wọ́n wà látàrí ní sìn yìí pé nǹkan bíi seven bíi seven wọ nǹkan bíi after twelve a little after twelve ní eré eré ayé níbi àbí náà àwọn tí wọn lẹ́nu wa bìlẹ̀ rẹ̀ àwọn tí wọn lẹ́nu wa bìlẹ̀ rẹ̀ tọ́lá àwọn ni wọ́n máa ń dá ìjọ ń like akíyà fún àgbọn ní ní maka àti àti kíni jẹ́ tọ́ jáde lọ ohun tí jẹ́ kí ní dáadáa wọn tí kí wọ́n ìgbẹ̀ka ìgbé lẹ́kọ̀ọ́ nǹkan bí ọ̀hún ìgbẹ́ bí seven thirty seven thirty àárọ̀ wọ́n ìwà five thirty bí five thirty seven lọ wọ́n ìwà five bí bẹ́ẹ̀ náà dẹ̀ làwọn tí wọ́n wà ní Malaysia àwọn àgbẹ̀ ó tún jù bẹ́ẹ̀ lọ bàbá àwọn kí máa gbégbòn ti àwọn tí ń jítọ̀ lóru wọ́n ti kíṣà ẹ̀dà níbẹ̀ bí eight hours níbẹ̀ láàrin wa tí wọ́n tàwa ti saudi is only two hours àwọn ẹ̀yẹ eight hours eight hours ẹnìkan pé mo ní à wọ́n pè mí nísìn ó nígbà ní kó o fẹ́ pé ń bára lẹ́yìn iṣẹ́ ó níṣà wọn àbí tiwa so wàá lé kí n chẹ́ẹ̀kì. Kini ní táàmù ẹ̀ kí n fi mọ́ táàmù bẹ́ẹ̀ mà àwọn disturbance mi ló dùn ún ó yẹ important you know ọ ń pè láti Malaysia táàpù ti ń bẹ̀rẹ̀ àná wa bàbá àwọn kan wà ní US six hours àwọn ò tí ì jìnnà sí kí n táàmù wá ń sìn to ten àbí tí wọ́n jẹ́ to four bẹ́ẹ̀ ni mamlaka ń sìn wọ́n ti múra àti kí zoro ní ìsìn ní maka àwọn ará India àwọn ti parí àwọn ti kízú wọn ti mọ́ra áṣírí báyìí so táìmì yẹn àwọn afáà tí wọ́n wà lọ́rùn ni wọ́n máa sọ fún yí pé ìgbà báyìí ni o báyìí ni báyìí ni báyìí náà. wọ́n ti fàtúlà. lórí ọ̀rọ̀ mo fẹ́ find out ni ọ̀rọ̀ iṣẹ́ ńlá tó láwọ́ wà lórí pé èèyàn kí àṣùbà níjọ ọmọ ní mọ́ṣáláṣí ó wá jókòó sí spọ́ọ̀tù yẹn ó ń ṣe dékè títí sáyé ẹni tó ká àṣùbà níjọ ọmọ níjọ ọmọ ní mọ́ṣáláṣí ọ̀nà ọ̀gá pé mọ́ṣáláṣí oh, ó kẹ́ sọ́ọ̀rì ó ká àṣùbà níjọ ọmọ òkè ó wá jókòó sí spọ́ọ̀tù yẹn ó ń ṣe dékè tí ó fi yọ òun yọ yẹn ṣé lẹ́yìn ó kọ́ pọn tó ọmọ àlùmọ́ ọ̀rọ̀ ó ti yọ ó sì pọn ìyọnu kan ṣùgbọ́n ẹ náà ni ó lè mú ara tó yọ tó yọ dáadáa. ọ̀rọ̀ tá a bá fọ́lọ̀ discussion wa lórí dọ̀ha ní last one a sọ yìí pé kì í ṣe gbàrà tó ń yọ ni àjẹ kó jáde bíi rọ́bàì ẹ̀yin náà ìyẹn bíi ó tó bíi ọwọ́ bíi méjì yọ sí ẹ̀yin tó sì máa jẹ́ pé ó ti jáde ó ti jáde dáadáa kì í ṣe pé ìparọ́ dòdòdò ó ti jáde dáadáa. ok so bí àbá wa mú rákà méjì yẹn wá. bẹ́ẹ̀ni. so owó tí yàtọ̀ sí a àlè tọwọ́ ká tún kí mi dùhà lẹ́yìn yẹn. dùhà ni ìbẹ̀rẹ̀ dùhà nìyẹn. ok dùhà náà ni ìbẹ̀rẹ̀ rẹ̀ nìyẹn òfin rẹ̀ ní ìgbà tó ń bá wà látàrí. ikú nǹkan láti sọ ní pé náà ẹ ẹ mọ̀ rákà méjì tó ní ká kí yẹn. mo sọ̀rọ̀ sún orí nísìn kí á mọ̀ lè ìgbà ọrún bẹ̀rẹ̀ lẹ́yìn iṣẹ́ ẹ̀ ìgbà ọrún parí bàtà fún ẹgbẹ́ bá wà lọ rẹ̀ bẹ́ẹ̀ náà ni ti ń bù hàì ìgbà tó òun bá jáde bàbá àti róòmù tó ti jáde ó ní àsìkò rẹ̀ bẹ̀rẹ̀ bọ̀dé tó lọ́lá jù nínú àsìkò rẹ̀ ó ní ìgbà òun bá ń tara bọ̀dé òpin rẹ̀ ó ní ìgbà òun bá wà látàrí ìjọba tó mọ̀ ọ́kà ẹni tí mò ń jára sọ ni pé sọ ọ̀pọ̀lọpọ̀ méjì yẹn nítorí lágbára hajj àti òmùra ọ̀fà yẹn ni ṣé tí bá tún bá lọ́kọ̀ bọ̀lá lọ́wọ́ àti wá. pé o ò ké o ronú kan dùn á o tún wá fẹ́ ní ọ̀nà fúlàsì. bẹ́ẹ̀ni kẹ̀kẹ́ wa orúkọ tèmi lágbà tó wà lórí ìgbà náà màá tún kọ́ sí lọ́tọ̀. ọ̀ bàlá dà tó ha eléyìí náà. sọ pé ohun tó túmọ̀ sí ìsìn ni pé mínímọ́ọ̀mù dùhà rákà méjì ni ìlú àkùnrin ọ̀hán anábì rákà قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من رجل يذنب ذنبا ثم يقوم فيتطهر ثم يصلي ثم يغفر الله إلا غفر الله له ثم قرأ هذه الآية الذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله إلى آخر الآية وأنا أبي درداء لا ọ̀dọ̀ olórí gbogbo ọmọ akéwú lẹ́yìn òjíṣẹ́ náà fúláfúlám Abubakar Siddiq ọjọ́ àánú ó sọ wípé mo gbọ́ tí òjíṣẹ́ náà fúláfúlám sọ wípé máa mi rọ́jùlẹ̀ kò sí ẹnìkan yudnibu dhanban tó dá ẹ̀ṣẹ̀ ẹ̀kan thumma yaqum fayatatahhar thumma yusalli ìgbà tí ó dẹ́ṣẹ̀ ìtàn ó dìde ọlọ́ṣàlùwàlà ọwọ́ àyànnáfìlà àyànnáfìlà ara kàrìjì ìgbà tó yàn tán thumma yastaghfirullah ọwọ́ à ń tọrọ gáfàrà lọ́dọ̀ ọlọ́ọ̀bà wọ́n ṣe istighfar illa ghafarallahu lahu àyàfi kọ́lọ́ọ̀bà foríjì thumma qara hadhihi al-aya wọ́n wá fi àyà yìí jẹ́rìí gbé walladhina idha fa'alu fahishatan àwọn tó jẹ́ pé ń bá wọn bá dẹ́ṣẹ̀ aw zalamu anfusahum tàbí tí wọ́n ṣàbòsí sórí ara wọn látara pé wọ́n dẹ́ṣẹ̀ dhakarullah wọ́n wá ń fi ìrántí ọlọ́run ọba. وعن أبي درداء نتد أبو درداء رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وآله وصحبه وسلم يقول pé mo gbọ́ tí òjíṣẹ́ náà sàásàlà sọ pé man tawadda'a fa ahsana al-wudu'a ẹni tó ṣàlùwàlá tó lè ṣe àlùwàlá yẹn dáadáa thumma qama fasalla rak'atayn aw arba'a ó wá dìde ó múra káà méjì wá tàbí mẹ́rin yashukku sáà ẹni tó gbà wá ó ń ṣe iyèméjì sẹ́ráka méjì ni wọ́n sọ ní àbíraka mẹ́rin yóò sínú fìhínà dhikru wal khushu tọ́lẹ̀ jẹ́ pé àwọn aráka méjì tàbí mẹ́rin tó kì í gbogbo wọn káàrí inú rẹ̀ ó mú wa dáadáa kìí ṣe pé ó ń kájú ṣe ó ń ṣe dáadáa wal khushu tó dẹ̀ fi ìpáyà ọlọ́run ọba hàn lórí rẹ̀ dáadáa thumma astaghfirullah ọ wá wá àforíjì látọ̀dọ̀ ọba adẹ́dà lọ́fọ̀rọ̀ lẹ́fọ̀ ọlọ́run ọba ó fi àforíjì fún sọ̀lá tùrú eléyìí òun ni wọ́n ń pè ní sọ́látù tọ́ọ̀bà ìrun ìtúbá fún ọba adẹ́dà ẹ̀sìn Islam ẹ̀sẹ̀ ìjọba wípé wá máa kọ̀ǹfẹ́sì ẹ̀ṣẹ̀ rẹ fún mi ọba adẹ́dà nìkan lèyí máa ń kọ̀ǹfẹ́sì ẹ̀ṣẹ̀ fún kò wá sí bí ẹ̀ṣẹ̀ ṣe lè tó kí ọba adẹ́dà ò ṣetán láti gba ẹrú lẹ́rú láti ṣàforíjì fún láti ṣàfojúfo n tí ó dá lẹ́sẹ̀ láti fojú fòrò n tí ọ̀nà téèyàn wá máa ń gbà láti fi wá àforíjì ọba àdẹ́dà nínú òní eléyìí ó tẹ̀jé tó pàtàkì jù ń bẹ̀gà nínú àwọn tó pàtàkì ẹ̀yìn lè rí pé sọ̀rọ̀ àti tọ́ba ó lè jẹ́ fàǹfà lọ́sẹ̀rẹ̀ ọ̀rọ̀ òdì tí ó yẹ ká bá lẹ́nu mùsùlùmí tara rẹ̀ jáde tàbí ìwà tí ó kù káàtó tó jẹ́ pé làṣẹ ka ẹ̀ṣẹ̀ ni mùsùlùmí wá kábàámọ̀ tó ṣe látara kí kábàámọ̀ ìwárìrì ó bà kó wá fi ṣe paríparí rẹ̀ láti fi jẹ́ wípé a òun òun òun jẹ́ kó wọ̀ òun lọ́kàn òun dẹ̀ já ọkùnrin bẹ́ẹ̀. nínú téèyàn máa fi wá ojú rẹ ọba adẹ́dà pé kó forí jiyàn òun ni sọ́látù tọ́ba bákà méjì ẹni sùúrà lèyàn lè ké lẹ́yìn fatia mínímọ̀mù tiẹ̀ náà bákà méjì ni bá lè dìkìtà ó lè jẹ́ nu sùjúdù náà ó lè jẹ́ lẹ́yìn ẹ̀rọ èèyàn tọrọ pé kí ọba adẹ́ta forí jiyàn òun ṣé ọba forí kọ́lá forí نعم أين صلاة نعم واقم صلاة الله نعم dára dáadáa kó jò ẹni ẹni ààyè. ara kẹfà wọn ò pé tó bá pé àti bẹ́ẹ̀. bàmọ́ sí sàásọ̀rọ̀ ìtìkára kan àìsí sọ. ọ̀kan nínú àwọn fàádọ́ ìjíṣẹ́ náà fàá sọ́nà jáde ọ̀dọ́nà ànàbó ó ní kánà nàbí sallallahu alaihi wa alihi wa sahbihi wa sallam yu'allimuna al-istikhara ó ní òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ́lá ọmọ ń kọ́ wa ní istikhara fil umuri kulliha nínú gbogbo nǹkan tá a fẹ́ ṣe kàṣúrọ̀ nínú Qur'an bí ṣe máa kọ́ wa ní Qur'an ní máa kọ́ wa ní istikhara wípé tí àbámẹ́yìí tá a fẹ́ ṣe nínú nǹkan tá a fẹ́ dáwọ́ lé ọ̀nà tá a gbà pé ọba adẹ́gbà pé kó bá a dá sí kó bá a yan èyí tá a tọ́ yẹ ká ṣe ó wá pàtàkì ṣáà mọ̀ yìí ọba adẹ́gbà la fẹ́ fi lé lọ́wọ́ báyìí kì í ṣe pé yóò sọ̀kalẹ̀ wá àmọ́ bẹ́ẹ̀ káwa má ṣe mistake ní o kìí ṣe pé a làlà kàkà kìí dẹ̀ ṣe pé a rí dúdú tàbí funfun kàkà ọba adẹ́dàá tá a fẹ́ fi lọ yìí ntí yóò jẹ́ àmì fún wa nìyí pé èyí tó bá dá ń bẹ̀ ọkàn wọ́n balẹ̀ sí ọkàn wọ́n tùkà sí tó ń túmọ̀ sí pé n tá a bá fẹ́ ṣe gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọkàn tí máa ń fẹ́ ṣe bí ẹ mú nǹkan kan dìdélẹ̀ kó tó tiẹ̀ ní kó ṣe istikhara tó bá ṣe istikhara tán tọ́kàn rẹ̀ ò bá mú un tó fẹ́ ṣe tẹ́lẹ̀ yẹn ọkàn rẹ̀ ò ṣípayá sí n tó fẹ́ ṣe tẹ́lẹ̀ yẹn kó má làgídí pé bàtọ́ ẹ pé n tó fẹ́ ṣe tẹ́lẹ̀ ni òun ó ṣe bẹ́ẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ yóò jẹ ìgò bẹ́ẹ̀ yóò jẹ ìgò bọ́ bẹ́ẹ̀ ni yàtọ̀ sí pé yóò jẹ bò yóò tún gbẹ̀fẹ̀ ṣùgbọ́n ètò fẹ́ tó rò pé òun ó ṣe tẹ́lẹ̀ ó ṣe istikhara kan ibi tọ́lọ́run ọba jẹ́ kọ́kan rẹ̀ sí payá lọ́ọ̀tọ̀ ó wá ṣe yẹn bó bá kò nira ń gan yóò fi gbà dáadáa dáadáa lọ́lọ́run ọba ṣe ẹ̀ka gbọ́ ilé yìí. Náà wọ́n ní òjíṣẹ́ náà fà sọ pé ìdá hama ahadukum bí am bí am kí ẹnìkan kan tó bá ń gbé fúkẹ́ lọ́kàn rẹ̀ wípé lórí kankan èyí ni mo fẹ́ ṣe ni tàbí fàdíyàká rọ̀kà àti gbọ̀ngàn rẹ̀ kó mọ́ra ká méjì wá yàtọ̀ sí ìrọ̀rùn ayọ̀ fún rákà méjì ni tí í ṣe ìran ọ̀ràn yẹn ní fúlàní fún mọ̀lẹ́kò lẹ́yìn ìgbà tí ó bá kí ìran rákà méjì yẹn tán yóò wà sọ báyìí kì í ṣe nínú ọ̀run tó ló ní fún mà lẹ́yìn ìgbà tí ó bá kú nínú ọ̀run tán tí ó ti parí tán lá ẹ̀rọ àwọn ọmọ yìí ni astaghfiruka bi ilmik wa astaghfiruka bi qudratik. وأسألك من فضلك العظيم فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب ألا أم إن كنت تعلم أن هذا الأمر والتسميه وتسميه باسمه خير لي في ديني ومعاشي وعاقبة أمري وعاجله وآجله فاقدره لي ويسره لي ثم بارك لي فيه وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري وعاجله وآجله فاصرف عني واصرفني عنه واقدر لي على خير حيث كان ثم ارضيني به وفي رواية روايات قال ويسمي حاجته nínú àwọn ìgbà mi ò ní ìgbà tá a bá ṣe àdúrà yìí tán níta wá fẹ́ ṣe òun á wà á fọ́ àfi máa ń mú ìwà ìwà gbogbo gbà tí ọ̀rọ̀ bá kàn ara ti fẹ́ ṣe nǹkan ká mú lára ká méjì wá ká ṣe dúrà lè istikhara láàmì ní astaghfiruka bí ẹ̀mí kan astaghfiruka bí qudratik وأسألك من فضلك العظيم فإنك تعلم ولا أعلم وتقدر ولا أقدر وأنت علام الغيوب اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني والدنيا وما عاش عقبة أمري أو عجلي فاقدره لي ثم رديني به وإن كنت تعلم أن هذا الأمر شر في ديني ودنياي ومعاشي يا عاجلي فاصرف عني واصرف عني واقدر الأقدر عليك كان ثم رديني به أعطيني روان ضبوبة أعطي جوكو كام وباي àti wá jókòó báyìí kó tó di ọ̀sẹ̀ tí ń bọ̀ kí gbogbo wa ó mọ àdúrà yìí ká dẹ̀ ha ká tó tẹ̀síwájú á ṣe random pointing á àdúrà istikhara báwo ni báwo la ṣe ṣe àdúrà istikhara torí gẹ́gẹ́ bá a ṣe gbọ́ ń bí nísìnyí fàábẹ́ ìsọ wípé gbàgbọ́ ó ní bí ṣe máa kọ́ wa ní súra Quran ní ṣe máa kọ́ wa ní àdúrà istikhara torí bó ṣe pàtàkì sí ni ó fi kọ́kọ́ wò wípé àti ẹ̀ máa pàṣẹ rárá bá a ṣe ń fi ọ̀rọ̀ lọ bá a náà láti fi máa kọ́ àwọn aráàlú wa láti kọ́ ẹbí tá a fi jáwọ́ wọn kúrò níbi à ń lọ wo iṣẹ́ tó jẹ́ pé ṣèkìlì. kó gbé sóhùn torí ọ̀nà ti tawhid ọ̀nà ti súnmọ̀ ni a gbọ́dọ̀ mọ̀ a lè gbọ́dọ̀ fi kọ́ àwọn ará ilé tá a bá ń ti dáadáa ní mọ́sídìdì ibi tí a ń ti gbogbo àwọn ọmọ kéékèèké ní a ní kí wọ́n kọ́ alhamdulillah wọ́n dẹ̀ àgbàlagbà náà ká kọ̀ọ̀kan mọ́ kọ̀ wá kó yẹn ju dáadáa torí kò sígbà tí iṣẹ́ rẹ̀ ìbẹ́ẹ̀lẹ̀ ọba rírà mọ́sàṣẹ́ wọn wà adájọ́ àti táwọn ẹ̀sọ́ àpá ìbéèrè àwọn àbẹ̀rẹ̀ yìí. eléyìí ìbéèrè tó wá ẹyọ kò ní sọ̀rọ̀ pé kí wọ́n rẹ̀ náà wọ́n ti tọ́ ọ lọ́wọ́ wọ́n ti wọn wọ́n ní láti béèrè ránṣẹ́. Ẹjọ́ ìbéèrè tó mú un pé ẹni tó ń nọ́ọ̀sì bébì. So ó wá pọn ọmọ yẹn sẹ́yìn bóyá ó ń kí ìṣáì. So bàtọ́ máa dé last trackers. Ó wá ṣàkíyèsí pé ó dàbí pé diapers sí ó dè tọmọ yẹn ó ti wait. Ṣé ó máa kírun yẹn bẹ́ẹ̀ ni àbí? sọ̀kalẹ̀ tí omi bá wà nítòsí bẹ̀ kọ́ọ̀kan rọra ṣàánú kó dẹ̀ kọ́ntínú rẹ̀. Hmm? Ó gbọ́dọ̀ yẹn ju ẹ̀gbin ẹ̀kó tó kọ́ntínú. Hmm. Afọwọ́lùkọ̀. Ẹ̀hẹ́ tí ẹ̀ straightener tó téèyàn fún máa ń straight irun. Bẹ́ẹ̀ni. Ṣé èèyàn lè fi straight irun? Rárá torí pé ó ń change the nature rẹ̀. Sáà, èyí ó máa ó sì máa padà sí kíní yẹn padà. Tó dẹ̀ máa normal tí ò ní change the nature rẹ̀. Mo wọ́n máa change ẹ̀ lọ́jọ́ yẹn. Ohun mo mí ni pé no kò ní change the nature rẹ̀ tí ó fi jẹ́ yí pé tá á á di nǹkan mi. lọ. lọ tó bá yẹ pé rúùn yẹn ni yẹn wà fàmì síbò. ok second water. èèyàn ń ṣe kí wọ́n lè lọ water. èèyàn ń ṣe. kí á mọ̀ lè ta. bẹ́ẹ̀. tí wọ́n wá mú náà lọ. bẹ́ẹ̀. ṣé àwọn èèyàn lórí náà ka kúrọ̀ yẹn mọ́. ok òun gbọ́ kúrọ̀ àná dání ni. bẹ́ẹ̀ ni sá. èèyàn wá sùn lọ síbi tí port èèyàn wá mú partner èèyàn wá continue ṣé ó wà òkè. kò burú jù tí iṣẹ́ yẹn ò bá di pọ̀ jù. ok sir. ẹ ṣẹ́gun sir. ok. àwọn àwọn tó máa ń ta irun àwọn kinní tí wọ́n máa ń gùn yẹn tó máa ń ta kinní tó máa ń fi sírun. ok. ṣé èèyàn lè fi èèyàn lè rà kí èèyàn fi sírun wọn kí èèyàn fi nífẹ̀ẹ́ mọ́ irun. kí ni yẹn. kékeré. attachment ló fà á. kí tó máa ń jẹ́ kí ó pọ̀ yẹn. kí ọlọ́run àti omi tẹ̀ mọ́ ẹ̀sìn. ok nítorí tó máa ń mú kí ọrùn pọ̀. bẹ́ẹ̀ni sà. ọkùnrin gan lè fi sọ̀rọ̀ gbà pé wọ́n bá rẹ lókè. ok sà igbó bàtà. indian ta ìwọ na nígbà yẹn ẹ náà ẹ kò kò dín lọ́wọ́. igbó eh, wọ́n igbó tí wọ́n ti pọ̀ fẹ́ tàbí láti fi increase irun kí irun grow mímu àti fífín símú rẹ̀ ní ìwọ̀ káàlù lójú ọ̀nà báyẹn ṣe wọ̀. Ẹ jọ sá, mo fẹ́ bèrè ìbéèrè kan ni. Hmm. Ìbéèrè yẹn ó rú mi lójú, kò jẹ́ mi, mo wá pẹ́ kẹ́kọ̀ọ́ mi sọ́nà nípa ìbéèrè yẹn nọ́mbà one èmi àtọkọ mi ìyẹn ìyá àtàfà mi nígbà tá a máa pàdé ara wa a pàdé ara wa ní èkó a fẹ́ra wa gẹ́gẹ́ bí àyà síbi nígbà tó tó stéètì kan iṣẹ́ tọkọ mi ń ṣe kò fi bẹ́ẹ̀ lọ ní èkó yìí ó ní láti sọ wípé òun máa wá ìrìnkún ìrẹsì mo ń láti bẹ ọlọ́run ọba pẹ̀lú àdúrà àti àwẹ̀ ọlọ́run ṣí ó ṣí ọ̀nà ó dẹni tó ń ṣáàrù lọ sí sáríà nígbà tó ti kú kí ó lọ sí sáríà yẹn ṣá ó ṣàdìkẹ́ ìgbà kan ó pè yẹn ní alẹ́ ní nǹkan bí ọwọ́ òru lọ́wọ́ òun ní obìnrin kan ní ọ̀hún yẹn òun fẹ́ gẹ́gẹ́ bí aya sílé òun fẹ́ fẹ́ àbó ti fẹ́ ó ti fẹ́ gẹ́gẹ́ bí aya sílé nígbà tó wá yá mi ò mọ ọkọ tí mo lè ṣe ni mo ṣe àgbà fọlọ́ ń pé bọ́lá ń ṣe ọ̀kadà rà nìyẹn mo ṣe àgbà pé ọ̀bẹ ti gé yàn lọ́wọ́ èyí wá pọ̀ rárá ọ̀bẹ ò gé lọ́wọ́. ẹni sùn. mo sórí tó o bá ti wò níwò pé ọ̀bẹ gé ẹ lọ́wọ́ wàá ṣìwàrọ̀ bọ̀t tó o bá wò níwò wípé tó lè ṣẹlẹ̀ ni nínú Islam Islam pàmì tiẹ̀ àárọ̀ ẹ̀ lọ́rùn láti yanjú ẹ̀ ni wàá fi wá béèrè lọ́wọ́ ẹ̀ wípé báwo ni ẹ ṣe fẹ́ máa pín oorun báyìí o because tó kàn bẹ́ẹ̀ nìyẹn because nísìnyí bó ṣe lọ sí gáríà yẹn tó ń lọ tó ń bọ̀ tó bá gbọ́ pé ó ṣe ṣìnà kí ni á jẹ́ rẹ̀ ní ìtì ẹ̀tí ìparọ́ tó ní kó ṣe ṣì náà àti kó fẹ́ àwọn míì èwo ni wọ́n choose wọ́n ló rò pé mo mọ̀ pé ètò máa choose gẹ́gẹ́ bí obìnrin olùgbàgbọ́ òdodo ò lè wípé kó ṣe ìyàwó mi ò bẹ́tà ju wípé kó lọ ṣe ṣì náà lọ. bẹ́ẹ̀ sà ó ti fẹ́ náà ó lè ti gbà pé ọlọ́run sọ yín pé bó ṣe máa rí òun àmọ́ nígbà tó bá fún táìmù kan ó wá ní kí n ká lọ sí sáré àyẹn àmọ́ kan tèmi ò fẹ́ lọ sí sáré àyẹn torí pé kí ni àwọn fámìlì mi ò fọwọ́ sí pé kí n lọ sí sáré à. èmi náà rẹ̀ ní. kí ni ìdí tí wọ́n fi lọ́wọ́ sí. ìdí tó fi fọwọ́ sí ni wípé wọ́n ní mi ò rí ẹbí kankan ní ibùbẹ̀ yẹn. ok ok mùsùlùmí tí o bá fẹ́ ọmọ sí sáré à tó bá ní kò kálọ̀ sí Zaria ṣé wọ́n sọ bẹ́ẹ̀. kò ní wọ́n ní mi ò lẹ́bí kankan síbẹ̀ yìí ni wọ́n dẹ̀ ti sọ pé ìjà tó máa ń jà ní sáìdì ibẹ̀ yẹn pé àwọn ò lè jẹ́ kí n lọ torí búrọ́dà mi kan ó ti gbọ́dọ̀ rìn tó jẹ́ pé gbogbo nǹkan tó fi ọwọ́ ajọ ayé ẹ̀kọ́ jọ ìlú yẹn ló ń fún tó bá tó padà. ní Zaria àti ní north torí Zaria peaceful ju any other part of the north lọ. No bí bá ṣe sìn tí wàhálà fẹ́ máa bẹ díẹ̀ díẹ̀ zaria peaceful dáadáa. nígbà tí ó ṣáàdé tó bá ti lọ́jọ́ ìyẹn ó máa ń lò tó bí oṣù mẹ́jọ ìlú mẹ́fà àmọ́ ìpínlẹ̀ ọlọ́àsì yìí ó lọ oṣù mẹ́jọ nígbà tó máa dé padà ṣá ó ṣàmúlò kìkan wá lẹ́yìn tó ń lọ yẹn yẹn jẹ́ ìpele kẹta yẹ ìyàwó rí ìtòló wa bá mi ni ó jẹ́ pẹ̀lú kẹta ọmọ mi obìnrin kan jẹ̀dẹ̀ àgbà ó wà lọ́dọ̀ mi bíbá ẹ̀ ọmọ mi yẹn ló máa ràn mí ló máa ràn mí lọ́wọ́ pé kí ló bá sì kí ọmọ yẹn ló máa fọṣọ ló máa ṣe gbogbo ẹ̀ ló máa dáná oúnjẹ yìí ó wá láti pinnu lọ́kàn ẹ̀ òun fẹ́ mú ọmọ yẹn lọ sí sáárà láti lọ ka ìwé ẹ̀ kù ọmọ yẹn láti sọ yí pé òun ò lọ nígbà tẹ́yìn tí mo bí òun tí mi ìbá ti lọ òun náà fọwọ́ sí láti lọ ìyẹn ọmọ mi obìnrin yẹn ó ní kò wù ú láti lọ tọmọ mi ọkùnrin kan dẹ̀ ní ó ti wà ní sáárà yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó jẹ́ pé ibẹ̀ ló ti parí senior secondary school ìgbà tọmọ yẹn wá wá sílé nígbà tá a wà nínú àwẹ̀ Ramadan yìí òun lọmọ yẹn wá sílé ó láti wá kọ́ṣẹ́ àwọn tó ń ṣe kọ̀ǹpútà. ọmọ bí a ṣe báyìí bí a ṣe ní ọ̀rọ̀ àwa èmi àti ẹ mo mọ̀ pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ pọ̀ tó fẹ́ sọ yóò dẹ̀ fẹ́ yìn bóòbù wípé ká pe àfa náà inṣàlá àkẹrẹ ọlọ́run á kọ́ àmọ́ ṣe ní ṣíṣe tọ́jọ́ wípé kò ní bà ẹ́ nínú jẹ́ kò ní bọ̀ ọ́n náà nínú jẹ́ kò ní bà gbogbo ánú jẹ́ inṣàlá. ẹ ṣe sàn. náà inṣàlá. ẹ dákọ̀ ẹ̀yin àdúrà bóyá kẹ́mi sùn ìdí ẹ̀ ajá gbaníwà lọ́wọ́ ń gbọ́dọ̀ ká máa pín sọ́nà àwọn ẹ̀dá kù. Ah, ẹni tó bèrè tẹ́wọ̀n ní gbà máa wọ́n. Ìtọ́gbọ́ yìí ò tí ìlú èrè. Ó lọ sí bá àwọn sọ́jà kan ti níwájú. جزاك الله خيرا أنتم جزاك الله خيرا الله يجعل لك ذلك. هذا تجربة. كويس أنتم في كل ọ̀rọ̀ tẹ sọ ní ńlá náà nípa ọmọrọ ọmọrọ náà tí ẹni wípé ẹjọba lọ ń wá ọ gbọ́dọ̀ pa ẹran bẹ́ẹ̀ni tó bá jẹ́ pé ọlọ́dún ẹ̀kan lọ gbogbo ìgbà lọ́wọ́ ti lọ náà. ọlọ́run lọ náà á pẹ̀rẹ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí ní hajj ìbéèrè mi lórí <clears throat> ọ̀rọ̀ àwọn ọmọ kéékèèké fún àpèjúwe ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ibi kan tí mo mọ̀ gbà sí ọmọ kékeré tó jẹ́ ọmọ ìyàwó ìkan náà àwọn ìyàwó ó máa ń pe ó mú ìyálé tàbí ìyàwó alákọ̀ọ́kọ́ fún àpèjúwe sí kíyàwó mi kí n fẹ́yàwó kejì ó wá jẹ́ pé bóyá. ṣé wàá lè fi ìyàwó kejì rẹ ṣe la ó ṣe ṣe náà ọmọ ìyàwó kejì mi ó máa wá pe umarbrahman ó máa pè ní umarbrahman náà ṣùgbọ́n èèyàn kan wá sọ pé rárá kò tọ pé kò kò bá culture wa mu kí ló burú mbẹ umarbrahman ṣé umaru àwọn protest ṣé alẹ́ yẹn protest bẹ́ẹ̀ ni ìyàwó yẹn protest kí wọ́n ní pé pé ó ní ó ní mọ́mì ló yẹ kó máa òun pé kò yẹ kó máa pé òun ní orí sọ nítorí pé ìyá lòun jẹ́ fún un ó dìpẹ́ǹ lórí gáàpù tó bá wáyé pé gáàpù yẹn is such that ó pè níyà ó pè níyà ó fi ṣe maslaha ẹ torí because tó bá tábàjọ wà nílé kan náà you know ó ṣàní pẹ̀lú gáàpù tó wà láàrin wọn yẹn ó ní ọ̀wọ̀ tó gbọ́dọ̀ fún kó fìyẹn rinlẹ̀ kó fi kí píìsì fi lè jọba tó lè jọba ń bẹ̀ ok torí argument mi sẹ́ni ẹni pé ah, aṣálẹ̀ Yorùbá ni pé pípò ẹ máa gba àwọn aṣálẹ̀ Yorùbá yẹn ní ọ̀bá ti ń lọ́wọ́ lọ́wọ́ kí ṣe gbogbo àṣà Yorùbá ni ó ṣe dànù kí ṣe gbogbo ẹ̀ ló ṣe dànù àwọn ọ̀gọ̀rọ̀ àwọn àṣà tó jẹ́ tọmọlúwàbí ló pọ̀ mbẹ̀ so a fi circumstances tó bá wa a fi yẹ̀ wò kò ní jẹ́ pé obìnrin tó ọmọ gan afẹ́ ọmọ twenty afẹ́lé ìyá fifty ó wá dé ó wá ní right kan náà làwọn ó kọlù wọn mọ̀ pé àgbo ó ti pilẹ̀ crisis nínú ilé yẹn. ìyàbọ̀ ọmọ fún àpèjúwe sí umar abdulrahman ìyẹn ni ìyàwó àkọ́kọ́ ìyàwó kejì umu hafsọ hafsọ wa ń pe umu abdulrahman tó bá fẹ́ rìpá sí umu abdulrahman a máa wá sọ pé umu abdulrahman ah màmá dé nam màmá dé màmá rẹ ẹ̀kọ́ fún olóṣù wa kù for example nísìn ìyàwó kejì bímọ àbí bẹ́ẹ̀ni òun ni umu afọ olóbi afọ olóbi afọ náà afọ wa fẹ́ mọ̀ pé umu abdulrahman ni umu abdulrahman náà ṣé abdulrahman kò jùlọ lọ́jọ́ orí ó jù lọ bí ìlú. ìgbà tí wọ́n ìgbà tí wọ́n tó nísìnyí eh, maslahan láti mú masla àdìbẹ́sì náà ni kò pè ní ó mọ̀ ó mọ̀ tàbí ó lè pè ní big money big money eh, money tiẹ̀ ni money eléyìí ni big money láti wá tán. Wàhálàkàn fúnra ọ̀dọ̀. Wọ́n ti fẹ́ bèèrè lórí Salatu Tẹ̀sí. Náà. Ṣé a lè fi ní jọmọ́ méjì? Ìyá jọmọ́ ọdún mọ́ṣáláṣí àbí jọmọ́ ọdún ilé? Báwo family? Kólúkálùkù kìkì ẹ̀rọ rẹ̀. Lọ́ba mọ̀ nǹkan. Ẹ kórókà ló kójú tẹ̀. Tọ́wọ̀n fámìlì wa mọ̀. Náà kéèyàn kọ́ wọn. Ok kéèyàn kọ́ wọn. Lórí àdúrà tẹ́lẹ̀ kí a á lórí. Bẹ́ẹ̀ni. Tukutu kutubi da Husnul Muslim. Husnul Muslim. Fortress Citadel. So that ẹ tètè lọ bá níṣẹ́ kọ́ bá ń wá. Wọ́n ṣe transliteration bẹ̀ bọ̀dẹ̀ ideally ẹni tó bá ti ra tiẹ̀ ó gbé lọ sọ́dọ̀ àwọn ọmọ àyà tí wọ́n lè pè dáadáa kí wọ́n pè fún inshallah tàbí inshallah kiri tí gbogbo wa mú wá sí next halkọ èyí tí ò bá tí ì dán ká tún pè sí wa lẹ́nu dáadáa ká gbà dáadáa ní kéwù inshallah inshallah. mo ní lórí pẹ́sàn tó bí lọ́wọ́ mi mo ní mo lè dáhùn ẹ̀. pa ọ̀rọ̀ ẹni tí wọ́n ní kó sìyàn lọ sí àjì bẹ́ẹ̀ ó wá sìyàn lọ sí àjì pé kó lọ tọ́jú màmá. ọkùnrin màmá ló wá tọ́jú ẹ̀ kí ló ṣẹlẹ̀ ó rẹ̀ ọ̀pẹ̀. ó wá ní tóun bá dé lọ́wọ́ tó ní alájà ó dẹ̀ máa ń rí bákan nínú òun. ṣé bó ṣe áàjì kò ṣe oríṣẹ́ ṣe náà kò ní ṣe áàjì ó lọ sí áàjì wọn kò oríṣẹ́ ṣe náà bó ní ṣe ń tẹ́lẹ̀ ó rẹ̀ náà aláìmọ̀kànnì kò sí bó ṣe lè rẹ̀ yàn tó tó bá lọ sí áàjì wọ́n á gbèsè gbogbo iṣẹ́ bẹ́ẹ̀ bó ṣe kò sí. tó tó bá ti tó bá ti dé hajj báyìí tó bá ti di kó rẹ̀yàn gbogbo iṣẹ́ tó yẹ kó ṣe yẹn kódà bí òye mi wọn á pè ṣe. lóbi jẹ́ pé anybody tó bá ti di pé ó fẹ́ ní problem kó report ní fún àwọn authority wọ́n wọ́n tọ́jú. ó ní ọtí báyìí ló wà. wọ́n kò wá lè kò lè dìde. kò ṣàlàyé kò ṣàlàyé. ó wá ní tóun lé dáadáa yìí tí ò bá fi ṣe àjò ní ládá àjò tí ò bá wá ṣe tí ò fi kọ̀ǹdíṣà fi àjò ẹ̀ ó máa rìpítì ẹ̀ ó máa parí ẹ̀ ó máa rìpítì ẹ̀ ó máa tún mẹ́sàn láti máa sọ wípé tí ẹ̀ bá ti fẹ́ dà ní àjò yẹn tó bá ti fẹ́ ṣe làbẹ́ẹ̀kà ájá kó fi kún un àlàó má màhálí haythu habattani wọ́n láwọn bá wọn hajj tí mo dà níyẹn yìí o kí nǹkan kan bá ilé ṣẹlẹ̀ sí mi lójú ọ̀nà o ó parí nìyẹn o tí ò bá fi yẹn kún un Allah subhanahu wa ta'ala ni wa atimma al-hajja wal umra umrata lillah a gbọ́dọ̀ parí hajj àti umra fún ọlọ́run ọba tí yẹn bá ti bẹ̀rẹ̀ hajj àti umra nǹkan kan bá fi ṣẹlẹ̀ sí lójú ọ̀nà tí ò mú kọ́ndíṣàn yìí wá a parí gbogbo pọ́sẹ̀sì yẹn a wá ṣètò àfọ̀ǹdẹ̀sì tó ti ẹ́ eh? ló fi jẹ́ pé láwọn máa fi ń sọ pé kí wọ́n máa fi ṣòro tì ẹ́ kan. náà obìnrin kẹ̀ kí ni tí ẹ jẹ́ domi ju màmá lọ ọkùnrin ni ó jẹ́ maharam fún obìnrin. kún ògbọ́ yé lọ àìmọ̀kan ṣubú lura wọn wọ́n á bímọ rẹpẹtẹ sọ́nà lọ́wọ́ ni màrà kìí. Assalamu alaikum. ẹ̀yẹ̀ sà ní láti èèyàn kan béèrè pé kankan ń pa mm, síta ṣàwà àti síta ṣàwà àti obìnrin. náà kó ṣe lọ́tọ̀ọ̀tọ̀. òkè ẹ ti mú dáhùn yàrá àti tí wọ́n wá báyìí kó ṣe lọ́tọ̀ọ̀tọ̀. ẹ jọ̀wọ́ pa mm, sàlátù dùn àtẹ ṣàlàyé. wà bọ̀ ọ́ ní pẹ́tẹ́ǹtàn wà nù táàmù ọ̀tán yẹn tí a lè ṣe náfìlà àti àlè. ìgbà tó ń bá wà látàrí náà láti sọ yẹn wípé ó bẹ̀rẹ̀ láti ìgbà tó ń bá ti yọ títí dìgbà tí òun bá ti wà látàrí. àtọ̀sára nọmba fọ́ náà. Ah. Assalamualaikum. Waalaikumsalam. Question ti fẹ́ bí ẹ̀nu fẹ́ kí wọ́n á pè fẹ́ ẹ̀ máa lo point tá a bá fẹ́ jáde tá a bá fẹ́ Ajunam. Positional asala ń ṣe bẹ́ẹ̀. Abdullahi bin Umar Rajala Anuma wọ́n rí tó ṣe bẹ́ẹ̀. Wọ́n wá bílé rẹ̀ ó ní mo rí tó jìṣẹ́ ńlá ṣe bẹ́ẹ̀. Ẹgbẹ́ pé mo gbọ́ lọ́kùnrin kan, wọ́n nígbà tí ànábi ti ohun ìtara. Ẹ̀dẹ̀ mo tún gbé ìgbẹ́ ìtàn ní àdéhùn ẹwà dọ̀rí. Àgbà kó fún ọ̀ya ní ìlà rẹ̀. Bẹ́ẹ̀ lẹ́kẹ̀yẹ̀ náà ni Jírísítẹ́lì ṣe bẹ́ẹ̀ pé kẹfà wa ṣàlàyé nípa àlàyé o súnà súnà dìde ni lórí wọn pé súnà nípẹ́ pé pé láìpẹ́ ìfúgbọ́ táwọn káàkan tó ń kàn lẹ́nu bí a kò yẹ wọn ní ṣe kò yẹ wọn ní kò yẹ wọn ní kò yẹ wọn ní súnà lẹ́yìn kẹta Kozindoka. Okay. Mm. نعم على كيف أما أنه ولا أنه ودعا بعد يدون بعد عوض lọ́dọ̀ ìgbé ṣé kíyàn sí hàn tí ó nìyàn máa ṣe pẹ̀lú kọ́kùnrin alájà ni pé tó bí ẹni pé ó nìyàn máa ṣe pẹ̀lú kọ́kùnrin alájà èdè mọ́ ṣe bìnrin fẹ́sàn wọn ṣé ó ní ìgbé ẹniyẹn ìgbé tó nìyàn máa ṣe pẹ̀lú kọ́kùnrin alájà. sórí àmọ́ ní gbogbo wọn inú gánà iṣu gan tó ń béèrè ìgbọ́dọ̀ ó ní ẹni lára ń ṣe ọmọ tó ń pè lálàjà pé ẹni ẹni wípé tó ń sọ ni wípé tóun ò jẹ́ ni wọ́n ń pè ṣe. wà á rẹ kọ́mọ sára. ẹ obìnrin tí ọmọ bá fẹ́ kí ló lè ṣe. obìnrin tí. ọmọ ti akọ́lẹ́yìn. kí ló lè ṣe. bẹ́ẹ̀ obìnrin. kí ni tó máa rẹ̀ náà. náà bá kí ni tẹ́ fẹ́ ká géèlì ara ẹ̀. ok pé. tọ́jú kọ́tà sọ pé kò dáa. ẹ kéèyàn ṣubú ò dáa bá ní ṣubú ẹ̀ ó gbé náà ọlọ́run ti kára pé ó ṣubú ìyá pé ní tó ṣe pẹ̀lú gbọ́dọ̀. àwọn ọba ní àdìsọ́ kankan lórí ẹ̀ wọ́n wá wọ́n wá mú ẹ̀rí wá tọ́ra náà lọ sọ bẹ́ẹ̀. tó pọ́sibù kí wọ́n wẹ ọ̀dẹ̀ ọ̀dà kí ọmọ kan wà kó má ṣubú lẹ́yìn ìyá rẹ̀ dá tọ̀gbọ́n fẹ́ẹ̀ mọ́ pọ́sibù. ẹ bá àwọn obìnrin wáyé náà àwọn ìyá wáyé náà kò bẹ́ẹ̀ sí ẹnìkan tí ò ṣubú lẹ́yìn ìyá rẹ̀.

kò táwọn bí ẹni rárá ebi ọmọ rere ń kú sọ́ọ̀dì adápísà ṣe mọ̀ pé ilé ìwé ọ̀rọ̀ sí nǹkan tó yẹ kó ṣe. rárá ó fẹ́ yapa sí wọn nìyẹn. ó wá wò pé ókè kóun tó yapa sí situation wọn yìí position wọn yìí kóun ṣe istikhara sọtìyẹ eh, for example a sister microbiology ló fẹ́ kà ó dẹ̀ ṣe dáadáa gan-an ìyá àti bàbá rẹ̀ kò ní í pé ṣó fẹ́ wọná ó ní ah, ah, kọ́nà wọn ya àyà náà ní mẹ́tìnà àwọn fẹ́ kó ka ó gbogbo owó wọn ti fẹ́ ṣe mẹ́tìnà àwọn fẹ́ wọ̀ ó wá ṣe istikhara ṣé kó wọn kọ́ntínú pẹ̀lú microbiology ọ̀nà àbí kó wọn kúkú ṣe medicine o ìgbà tó ṣe istikhara ó ní ọkàn òun ó ṣípayá sí pé kó òun ṣe tí wọ́n sọ yẹn kò dẹ̀ regret kó ka medicine lé. tàbá rí stephen dẹ̀ gbé ọkọ rẹ̀ ìbáyá ń gbọ́. tọkàn ọba ṣe payá kéèyàn mẹ́sẹ̀. tí o dẹ̀ lè kọ̀ fáwọn òbí ẹ̀. sáwọn ni wọ́n bá ka kọ̀rọ̀ I have similar case. mo ní medicine lọ́ọ́ kà torí tí a need láwùjọ nù ó ní medical doctor wọ́n yìí ní good homes òun ò rẹ́dì òun ò òun ò rò pé option ni ẹ ó wà òkè ah, deep down me mo rí pé ah at that age pé kó ronú báyìí gan is a big tough but tí mo fẹ́ yẹn mo fẹ́ fi ilẹ̀ tipátipá kọ́lọ́nkọ́rùn kẹ́ bàbá àwọn ni wọ́n bá yanjú ẹ̀ wọ́n ní bọ́bá ka yorùbá ọlọ́run bọ́ọ̀lù bá kẹ́sì fún ọlọ́run lẹ̀. tó túmọ̀ sí pé a lè sọ wípé nǹkan tí ó bá wù yàn ìyẹn máa ń ṣe ìsìlátò ìsìkọrọ rẹ lórí. rárá nǹkan yẹn fẹ́ ṣe dé tí ó ti di èèyàn ọmọ ètò yẹ kéèyàn mọ nínú ọkàn sí kejì. dídá òtún wà nínú ẹ. yes dídá no anything téèyàn bá fẹ́ ṣe tó bá ti di wípé ó ń wò ó pé tí mo fẹ́ dá wọlé ṣé n ṣí àbí má ṣe kó ṣe ń sọ̀kà ṣé n ṣí àbí má ṣe. ìtọ́kàn bá kú lè lórí òun ìgbésẹ̀ sọ̀rọ̀ kí fún wa. Ah, orí orí ní ìdí ẹ̀ náà. alhamdulilayi. ẹlẹ́kìn ọkàn rẹ̀ fi rìn lẹ̀ dáadáa sí pé ọkàn lè tú sí kó ṣe ń sọ̀kàrà kọ́kàn má mú mọ́. mo fẹ́ fa àmì gan ṣe gbàmbù. I saw a sister, very young sister. Yeah kò the sí gárgárá kẹ̀kà very young not less not more than around twenty something very close to 20, and uh, mashallah everything paid but kéde tí mo ṣe ṣèkà àtàlà ó yọ ọlọ́kan kò tí ẹ̀ ọkàn náà tí ẹ̀ lọ́gbà àtọ́. alhamdulilah naam ìbéèrè kan náà ló ń kọ́ wọ́n láwọn gbọ́ mọ́dé wọn gbọ́ yàrá wọn dà wọ́n. ìdí òjò wọn ní ìṣe. náà kí ni àwọn nǹkan tí àwọn àpẹẹrẹ dàbí lè dá kàwárí jùlọ. خروج على الحكام نعم تكفير تكفير àwọn àwọn olórí àwọn tí wọ́n bá ṣe kí nínú ọ̀rọ̀ àwọn afá wọn máa dánú ni wọ́n máa gbádà nínú ṣe sí wọn ni. Ah. àwọn nǹkan ìgbésẹ̀ òdà àwọn èèyàn lè gbé torí a inú àwọn ọmọ ìyàwó fẹ́ pé lára àìsàkíyèsí ara wọn ẹ máa ẹ máa ráyè kó sínú àwọn àdéhùn ẹ máa wọ́n pọ̀ ti jù nísìn torí wípé ìmọ̀ tí wọ́n wá lọ sórí nǹkan kan kéde pé wọ́n ń lọ kọ́ tí ó ó rò pé ó majority tí ó ó ó ti ń ṣẹlẹ̀ sí àwọn àfáà mi ìgbà bẹ́ẹ̀ pé n tí ò gbọ́yé ó rò ń gbọ́yé sọ́ra in the end á fẹnu wárọ̀fù lóríṣiríṣi fẹ́ pé á kóbá ló fi jẹ́ pé situation àtàwọn ní situation fitna ni bí ẹ̀ máa kó ọ̀rọ̀ dáadáa kó tó gbádùn lọ fún un. àfáà kọ̀rọ̀dọ̀. ọkọ̀ wàhálà kìlọ̀. ọlọ́run jẹ́ lórí dáadáa àdúrà náà ẹnìgbà ọmọ ìyá kan ló ní bọ́kùnrin tó sọ̀rọ̀ rẹ̀. bóyá ẹni náà ká obi ó ọ̀sẹ̀ bímọ ni bọ̀tọ̀ mọ́ ẹni ní bóyá bíi three months. bọ́tọ̀ ni wọ́n ń bẹ̀rẹ̀ pé látara bóyá wà látọ̀ ní kẹ́niyàn tó ọ̀rọ̀ nígbà tó wà nínú ní bóyá ń ṣe wàhálà ọ̀gá ẹni ẹ wọ́n bẹ̀rẹ̀ pé kí làwọn lè máa lò fún bóyá lè máa fi protect ayọ̀. protect kìkì ni má tẹ̀lẹ̀ kọ́mọ́sì lóyún ni kọ́mọ̀ tí ìlóyún ni. ẹgbẹ́ ẹgbẹ́ kò ní pẹ́ ní ọ̀fẹ́ bímọ mọ́fà ó ń fẹ́ bímọ bọ̀ tó fẹ́. ọ̀fẹ́ pètò sí i àbí. bẹ́ẹ̀ ni. kì í ṣe kó fẹ́ fà láti ètò lọ́fẹ́ fi sí i. ọ̀rọ̀ àlòkùnrin ẹni àlòkùnrin bẹ́ẹ̀ nítorí àlàáfíà àti àtọ́mọ nìkan. ó yé mi sórí ètò sọmọ bíbí fàlà sọmọ bíbí kò sí nínú ètò Islam but àwọn kankan kan wà tó jẹ́ pé ó máa naturally regulate ọmọ bíbí tóbìnrin bá ń fún ọmọ rẹ̀ ní exclusive breastfeeding ó máa ń regulate ẹ̀ torí ọgọ́ọ̀rọ̀ tí wọ́n bá ṣì ń fọmọ lọ́yàn wọn ò ní ovulate ọ̀gọ̀ọ̀rọ̀ máa ń ṣe bẹ́ẹ̀ that's the only thing tí mo rí ṣùgbọ́n ó pé ẹjẹ́ á fi kó fi ṣe kẹ́yìn kò sí mo mú instance kan wá ọ̀kan náà àwọn sisters ni ó ti bí ma nínà ó ti bí ma méje ó wá wò ó pé wàhálà ọkọ òun pọ̀ òun fúnra ẹ̀ ló wá lọ yí pé kí wọ́n bọ̀ ń de kí wọ́n bọ̀ ń ta ìwọ̀n bò wọn wọ́n dẹ̀ bá ta ẹ̀ kò ní ìṣòṣù wọn. ìdí táàsùn lè fi tún ni pé ńgbà tí ọmọ ń bọ̀ ọmọ di kókó bí wọ́n ṣe bá ṣe tú ìkókó tó máa dì tí wọ́n fi dé tí wọ́n fi dé ni wọ́n bá nínú rẹ̀ ìgbà ẹ̀rì àwọn kà ó ní á ah, ẹjẹ́ kó wọn jẹ kó wọn jẹ wàrà ọmọ ní àbínúwáyé ah, ilé <laughs> so. kọ́lá wọn bá bá yín gbé tó iṣẹ́ ládánlá ni iṣẹ́ ládánlá ni kọ́lá bàbá ti mọ lẹ́sìn eh, káma bẹ́ náà lé lórí ọba rẹ́dọ̀gà ń gbé ìṣàlọ́. Wàlẹ́kùn sọ́dọ̀ àtọ̀bà. Ẹ dọ́kọ̀ àmọ́ ẹgbẹ́ àtọ́bà yẹn fún àwọn tó ń ṣe fàǹfà lórí pé ṣéyàn mú padà bóyá pé èèyàn mọ̀ kó máa nẹ ọmọ ìyá ẹ̀ lọ. Èèyàn lè dé kí ni? Èèyàn lè ka ọjà tí a máa pè ó máa ní ọmọ láyà máa ó máa ní ọmọ ẹ̀ lára tó bá rẹ̀ ní àlékà. Bọ̀dù Ìsìlámù fi pàtó bẹ́rẹ̀ ìrẹ̀lẹ̀ láì ní àlékà ẹnu dẹ̀. Kí àtọ ọ̀rọ̀ èrè lọ ń sọ nísìnyí? Ẹ náà mọ òun ìbẹ̀rẹ̀ ní ti èrè náà ni mo fẹ́ pè. Ọlọ́run Ìsìlámù fi àlàfíèrè perfect market ni. Ẹ̀bọ̀n ìwà ọ̀gbẹ́ àwọn òyìnbó owó àpapọ̀ àpapọ̀ tí àwọn èèyàn ń tà ní fifty naira tí wọ́n dẹ́gbàá pé tí wọ́n bá tà ní fifty naira náà èèyàn máa rí kéde tó lè ní ní àwọn èèyàn lára bọ̀ àwọn àrò pé ní ìta tèmi bọ́ àwọn fifty lè máa bá tèmi kí wọ́n mọ̀ pé àwọn èèyàn máa wọ̀ nígbà tó máa ṣe náà wọ́n máa rà bẹ́ẹ̀ náà ṣé. kí ni bẹ́ẹ̀lì tí ó fi fẹ́ tà ní one fifty ṣé ó ní nǹkan kan tó fi kún tiẹ̀ ni bọ́lá wá ní tiẹ̀ yẹn dáa ju tàwọn tó kù lọ. ó ti ní nǹkan tó fi kún náà nìyẹn ó ti ní ìgbàdo fi kún nìyẹn sórí èrè jíjẹ kò sí àlà ń bẹ bọ̀dọ̀ náà ní bàlùbáríkà sí nǹkan èrè jíjẹ kò sí àlà ń bẹ. Àwọn àlẹ́kùn náà ti àwọn àgbà. Bá a kan sọ́ra ń tó lọ bàbá. Àwọn àgbà máa ń sọ pé àdéhùn ọ̀gbìn dè tó bẹ̀rẹ̀ pé èèyàn sùn kí èèyàn máa kí sọ̀rọ̀ àti sábà. Kò sí mo fẹ́ ṣe èrè yẹn. Kò sí ẹ̀rí fún yẹn pọ̀. Ní tàbí èèyàn máa ti ń rí pé ah, mo ti kọjá àlà lórí tí mo ṣe ní àwọn sọ́láàtì tàwa. nígbà tẹ sọlẹ̀ mọ́ pé sọ́láàtì tẹ̀sí pé the best thing náà ni pé kéèyàn bá fẹ́ sùn lálẹ́ kéèyàn máa kí àbí pé pé ó fẹ́ pé the best. tí mo bá sọ bẹ́ẹ̀ bọ́yá wọn ló gbé mi òkò tí mo kọ́ sí pé ìgbà tó ní ìgbà tó bá rọrùn lọ́rùn fún tí wọ́n lè yan sẹ̀látò tẹ̀sí àti sàlátò sábà. wọ́n yàtọ̀ sọ àwọn. orí mẹ́rin lélẹ̀ minimum two ni kiri. yàrá tó máa sára ń dùn. sàrà wà lóko wàrà wàrà wàrà. fẹ́ bẹ̀rẹ̀ ni nípa kí obìnrin kó fẹ́ ọkọ tó kọ́dà máa gbìyànjú ní ààyè títí ẹ̀ tó jẹ́ wípé to an extent ó ní láti ṣe pẹ̀lú marital problem. kí òbí ọ̀hún máa gbìyànjú kó máa sọ fọ́pọ̀ pẹ̀lú pé báyìí ló ṣe é kẹ́ṣe ẹ̀tọ́ bá ẹ̀ là báyìí. at the end of the day ìbámu kò kí ń fún mi sọ tó jẹ́ pé lẹ́yìn yẹn á pé àwọn àfáà pé kọ́jọ́ kọ́ bá òun dá sí kọ́ bá òun tọkọ pọ̀ bó ṣe yẹ kó tọ̀ bó ṣe yẹ kó rìn. bọ̀sùpá máa ń dúró ní ẹjọ́ ojú wípé ẹni ajáde adélalẹ tó bá ti dé lálẹ́ fóònù kíkẹ́ ìlú àṣùgbọ́n àti tó ẹni yóò ní díje nígbà mi tẹ́ bá wá jẹ́ nìyẹn á ń fi nílẹ̀ èmi máa jẹ́ kó yẹn nìyẹn wípé lóòótọ́ tó bá tọjú ọ̀gbìnde olúkálukú agbẹ́rẹ́ kú àṣà rẹ̀ bàtà tó pàṣẹ pé ní ẹjọ́ bá ń lé ìlú ẹ̀yìn ẹni ò tẹ̀lé ọkọ̀ máa wà á fi ọkọ̀ èyí wọ́n á bẹ̀rẹ̀ pé ṣé pé ènìyàn máa wá dé ọkọ̀ tó wọ́n ti ń bẹ̀rẹ̀ ìbéèrè ni ìbùkà tó fi ní ẹlẹ́dì ẹ̀ bá tọ̀rọ̀ lẹ́ àbí tíyàwó ẹ̀ bá tọ̀rọ̀ lẹ́ àdàtú mi pé ẹ̀wọ́ ló mọ jù oṣù bá jù oṣù ẹ̀gbá wà tí mo bá wà fáyàwó báyẹ̀ wà lọ́fẹ́ òun. sọ wọ́n jẹ́ ọ̀kan tó dùn ẹni ẹ ní inú mi pé ókè báwo ni ẹni ẹ ti ṣe fẹ́ ṣe. kọ́mi sínú àdúrà kó lè máa kẹ̀rẹ̀ kó ní ara létí. oṣù ló gbìyànjú ẹni ẹ gbìyànjú àdúrà náà. wọ́n kí ni kí ni Islam sọ nípa ní ẹ̀ lẹ́sẹ̀ ẹ̀dẹ̀ padà mọ̀ wípé máa fẹ́ ẹ̀tọ́ lábà àtúgbà nípa tí wọ́n fẹ́ àtúgbà àwọn olùgbé mo fẹ́ kẹ́mi ló mọ ìtọ́ tán tọ́lá. nípa àwọn ọmọ wà tí wọ́n gba àwọn ẹ̀ gbúdọ̀ jẹ́ reflection wíyọ̀ nípa ní àti àti mìíràn wọ́n ti tún jọ ṣùgbọ́n àwọn reflection ẹni kò ní wọ́n máa fi mọ̀ jù. kó jẹ́ pé wọ́n lè fi sọ̀pọ̀ tọ́lọ́dún méjì ló tún ọmọ àbí mẹ́rin tí ì So, I need you for what God only told about it. I just want the, the children to have a perfect day. Ìyáyá tó ṣe jẹ́ lọ́lọ́wọ́ tún stars, àdúgbò bẹ̀rẹ̀ ọ̀gbẹ́ wà tó kọ́ wá ṣe ṣù kí wọ́n máa gbẹ̀bọ̀. Ibi tó máa ń ṣe jẹ́ lọ́wọ́ ti bẹ̀rẹ̀ bá ẹ̀sìn ẹ̀gbọ́n àdúgbò ń sọ̀rọ̀ gan. Yes, ẹ̀sìn tó máa ń tọ́ bàrọ̀ wá bàrọ̀ mú wọ́n mọ̀ mí sí ìtọ́ tí ò dáa. But psychological and psychological ló ń hàn sí àwọn àtàjọmọ̀ yàtọ̀ àìjẹ́jẹ́ because kò ní bírú ìpàdé pàdé hápọ̀ bíbí ta ti máa gádà. ẹ mú kó lẹ ẹ mú kó lágbègbè bẹ́ẹ̀. ẹ mú kó lágbègbè yìí tó fẹ́ pa ímánì lára ẹ̀dẹ̀ lágbára tó dẹ̀ máa pa àwọn ọmọ lára ẹ mú kó lẹ torí bẹ́ẹ̀ à ń fi rí àwọn ọmọ àwọn ọmọ àyá tó yẹ pé ìsàlẹ̀ èkó ni wọ́n bí wọn sí ibẹ̀ ni wọ́n ti rè wọ́n everything ṣùgbọ́n gbà wọ́n fẹ́ márì ẹ̀rì wọn ń sálọ ẹlẹ́pẹ̀ẹ́ láti lọ jẹ́ wípé kí ni wọ́n ń káwọn olè rọ́mọ rè ní rírò wọ́n bá fìdí mú wọ́n bá káàkiri láti fi báwọn ó ti tọmọ àwọn ìkọ́ gbogbo márẹ́jì nǹkan kan pàtàkì láàrin lọ́kọ̀ọ́láyà tó yẹ pé joint responsibility kí ni nǹkan àkọ́kọ́ yẹn ó ní ọgbà ọlọ́run gbọ́dọ̀ fàyà nínú ilé wọn tọkọtaya wọn gbọ́dọ̀ struggle bó bá yẹ kórì yẹn ni wọ́n tàn sí kí wọ́n tán sórí yẹn ọba ọlọ́run ọba kò gbọ́dọ̀ fàáyà nínú ilé wọn ni ọba ọ̀dà sọ pé kú ámbọ́sọ̀kùn wọn àríkùn náà kì í tó wá ṣe yẹn nìkan wọ́n gbọ́dọ̀ ṣègbìyànjú ní gbogbo ìgbà kó jẹ́ rí pé anything tó jẹ́ shirkiyat tó jẹ́ ìbọ́lọ́wọ́n ọba orogún kò gbọ́dọ̀ kò gbọ́dọ̀ kò gbọ́dọ̀ jẹ́ ọ́nulé wọn wọn gbọ́dọ̀ gba bíbí àlàyé wọ́n gbọ́dọ̀ jẹ́ kí tàkíkì tawhid kí ìmọ̀ ọba adẹ́dà lọ́kàn ṣoṣo kó máa rinlẹ̀ nínú ilé wọn àti tí wọn gbogbo wọ́n dẹ̀ gbọ́dọ̀ jẹ́ kí súnmọ̀ ẹni àjọṣepọ̀ wọn ò bá yẹ kélé aburú ní rẹ̀ kọ́nà wọn yà ọ̀yà burú wọ́n gbọ́dọ̀ máa ṣègbìyànjú ká máa jẹ̀mí wọn pa ní gbogbo gbà ẹ̀jọ̀ tó bá wù ní ọkùnrin tó jẹ́ ipé browsing ní gbogbogbò fi ayé rẹ̀ tọ́kọ bá lè tí àwọn bá lè rí fóònù ẹ̀ mú pamọ́ ìlógún tì orí mú orí mú tó bá tó bá fẹ́ di wàhálà bẹ́ẹ̀ kó pè kan nínú àwọn àfa rẹ̀ tí wọ́n bá wọn dá sí torí tẹ́ ẹ̀ bá yanjú àwọn kankan níbí yóò di wàhálà ńlá fún ẹ̀yin méjèèjì láyé ní kó tó dọ̀run torí bá ti ní problem yóò affect ara no doubt about that ọkọ lórí tí ò bá yanjú yóò affect ara tí obìnrin máa wò wí pé òun tẹ̀lé ṣe gbìyànjú àwọn ọmọ ń kọ́ àwọn ọmọ ń kọ́ àti pé kí obìnrin náà tún wá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú òṣìlóògùn ìyẹn method tó máa lò láti fi láti fi pe ọkọ wa tó bá ń tó bá fẹ́ máa wo bígbà tó fẹ́ gba kárìn lóòótọ́ tàbí ó fẹ́ ó fẹ́ jà máa mú inú ilé léhùn lórí kò lè work kò lè work ó gbọ́dọ̀ lulẹ̀ ni bíi bàbá èèyàn ẹ̀rí àpèjúwe ọ̀ṣẹ̀lẹ̀ last week bọ́lá ní bàbá òun ò níṣẹ́ méjì tẹ́tẹ́lẹ̀ púùlù wọ́n á máa ń fọ́ọ̀mù lórí níbo ni bàbá wọn àti màmá wọn fi pàdé kí màmá wọn má ti gbọ́ bí nǹkan kan ló láàrọ̀ ẹ̀sìn ni màmá wọn máa ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ màmá rẹ̀ ní báyàwó kẹta àdékẹrin ọ̀ṣọ́ ó pọ̀ báyẹn kí wọ́n bá ti fẹ́ mẹ́nu lé ẹni wáàsí nínú ilé wọn gbọ́dọ̀ mú ẹnu lọ sọ́dí ọ̀rọ̀ tẹ́tẹ́ bàbá ló dẹ̀ ti dàgbà sídìí tẹ́tẹ́ dé kò rí iná máa fa kó kò dẹ̀ rówó ra gíláàsì pẹ̀lú tẹ́tẹ́ yẹn náà iṣẹ́ ní ọmọ ọ̀rọ̀ ọdún bàbá yìí nígbà bàbá tó ti wọ sẹ́fúntì lórí tẹ́tẹ́ lórí púùl lókàn so adára wọn máa ṣe fún wọn ò dẹ̀ ní dákẹ́ náà wọn ò ní dákẹ́ ẹ̀yìn sórí ìgbà téèyàn ó téèyàn ó ṣe bí ẹ́ relax téèyàn fẹ́ relax gan ọlọ́run bá ní àgbọ̀dọ̀ relax gan ìyẹn gbà tí ó bá téèyàn máa ń ṣe dáadáa gan wọn là gbọdọ̀ rí lápò abẹ́lẹ̀ dàgbẹ́ tí ò tẹ̀ wá tó wá ń ṣèbàjẹ́ òun gan la àwọn anídákẹ́ pàpà amẹ́ríkà mẹ́kẹ́ difficult but tó bá ti jẹ́ pé ó involve àwọn tó jẹ́ pé wọ wọn lórí èèyàn ó gba sùúrù èèyàn gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìyàwó gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó bá fẹ́ correct ọkọ ẹ̀ ọmọ di wàhálà ọmọ náà gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó bá fẹ́ correct ìdí ẹ̀ ọmọọṣẹ́ náà gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó bá fẹ́ ọ̀rẹ́ kì í ọ̀gá rẹ̀ tọ́ba lóun ó ṣe bí àwọn èèyàn wa lókè náà ó lè fa wàhálà because ọ̀gá wà níbi iṣẹ́ ó ní director kì í kírun. àwọn àyẹ̀bá sẹ́ńjà tó ń jẹ lábẹ́ rẹ̀ tó jẹ́ gómìnà náà lọ́ọ́ ẹ̀ńplo rẹ̀ òun wá ọ̀gá wa ránṣẹ́ ó lóun ò lọ ọ̀gá rẹ̀ ló ní ọ̀gá wa ni wọ́n ní ẹjọ́ ìkírun bẹ́ẹ̀ bá mọ̀ wọ́n ní ní ọ̀gá o ọ̀gá orí orí burúkú pé kí òun ṣé bí ẹwà ni mi àbẹ́ ó ti àkíyèsí tó bẹ́ẹ̀ pé ọ̀rọ̀ àìsùnmá àkíyèsí tó lọ́n gan o ti kọjá àlà o ti kọjá àlà òun ekimu oúnjẹ rẹ̀ ó dì í náà lórí àrà kó òun wá. ọ̀rọ̀ tí mo ṣe ń sọ. ó máa àwọn ọmọ ẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀mú fún ẹ̀mú fún ẹ̀mú fún ẹ̀mú ẹ̀mùsùlù ẹ̀yẹ́gbẹ́ bá wà nílẹ̀ ṣọ́nà ló ń tàn wọ́n rẹ̀. so i mean kí Kristo ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí ó ṣe correct ọkọ rẹ̀ ó rí ilẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kó tó fẹ́ ló fi jẹ́ wípé ọ̀rọ̀ à ń fi ní fọ́kan à ń fi ní báyà ó gba ìròyìn sí gan ẹni tó jẹ́ brọ́dà tó jẹ́ pé ó nípa ẹ̀ ọ̀nà ọ̀bá gan ẹ̀rù ń báyà àti fún ọlọ́mọ torí pé kò sí nínú àkókò kò ó lè náà lè ṣiṣẹ́ you know ẹ̀ńtọ́ rẹ̀ gbọ́yé tó bá fẹ́ ṣiṣẹ́ bí ìwé ẹ̀rí tí a máa ń jẹ́ ń gbà mí torí pé tó bá kọ̀rẹ́tẹ̀ yóò tún máa fi ẹ̀rí yóò tún máa fi justify aburú tó ń gan ni pé òun lẹ́rìí òun lẹ́rìí tó wàhálà máa ń bẹ́ẹ̀ lọ́bi ẹ pé eh, agbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bọ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ tá a bá fẹ́ kọ̀rẹ́tì ẹni tó jẹ́ pé ìwọ tiẹ̀ lórí èèyàn ó ju ó lágbára torí kí ló وللرجال عليهن درجة ọkùnrin o ó ní ọlá lórí obìnrin when it comes to the responsibilities and the duties in the household. so tó bá ti dà báwọn èèyàn gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo nǹkan tó need má fi dùn oúnjẹ oorun eléyìí gan ó wà nínú tó o lè fi pe àkíyèsí rẹ̀ ó lè jẹ́ ibi tẹ́ máa ń dín jẹun ó lè jẹ́ pé ibi tẹ́ ń dín sun wọn má fi dá wà mọ́ níbì kan kò ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí òfin ní jẹ́ wípé yóò tún wá fa ìfanfà tí ó fi di wàhálà mi tí kò ní ṣe control tọ́lá wọn bá kó má dáadáa ẹnì kọ̀ọ̀kan ọ̀rọ̀ sọ́wọ́n lórí àdúgbò ibi tó ti ṣe ṣe tó bá jẹ́ wípé èèyàn ló kọ́ lẹ́gbẹ̀ẹ́ tó tó tó níbẹ̀ ẹ̀yà tó ló kọ́ lẹ́gbẹ̀ẹ́ the ideal thing tó bá yẹ kó possible tí ò bá lè ta kó fi rẹ́ kó gbàgbọ́ mi lọ ṣùgbọ́n tí yẹn ò bá lè ṣe é ṣe kó ṣe sọ́bùn jẹ̀mí èyí ni wípé ó wà ládùúgbò yẹn physically but kò sí ní àdúgbò yẹn pẹ̀lú gbogbo òṣèṣe mo mọ̀ wípé àwọn ọmọ ìyá wa tí wọ́n wà tí wọ́n jẹ́ ọmọ ìsàlẹ̀kó tó lè jẹ́ wípé abínibí ibẹ̀ ni wọ́n tọ́wá di ni pé wọ́n fẹ́ ṣe ṣìrìkì yáàtì ní ìsàlẹ̀kó báyìí wọ́n máa ń kó níbẹ̀ ni ìbára gan wá sáìdì ìdímú dídà bí ká lọ sọ́dọ̀ àwọn fẹ́ǹsì àwọn pẹ̀lú àwọn ọmọ wọn níbòmí títí títí tí tí gbogbo ẹ̀ fi ń ó fi ń lọlẹ̀ díẹ̀ díẹ̀ ó gbóná ju bára rẹ̀ tẹ́lẹ̀ olùmọ̀ràn ti ní nǹkan bí eighty five eighty six eighty seven àdá àti kùmọ̀ ní olúkálukú máa ń yọrọ pé ààyè kú olè agbègbè mọ́ ní àrárá àjọdè kò ní ẹ̀yin náà kó òǹbí torí gbogbo wọn láwọn jọ wọn bí wọn àwọn jọ àwọn náà wọn jọ lè kó ní lóòótọ́ àbí wọn àyè máa ara wọn ṣọdún bàbá kan dẹ́ bó gbogbo wọn hàn so olùkọ́ ò lè là fún yín pé kì í sọmọ bí ọmọ tẹ̀lé ń náà so wọn ní rárá àjọ ní bíi ni àìjá ká fàlà tó lúkálùkù fún àwọn kan ní nígbà wọn ní ká ṣe ìjẹra kó ń bẹ àwọn kan ní ìjẹra kẹ àwọn ni wọn ṣe ìjẹra náà so ó di wàhálà rẹpẹtẹ but you know pẹ̀lú gbogbo gbìyànjú yẹn nǹkan yẹn ó lọlẹ̀ díẹ̀ ó ń lọlẹ̀ ó ń lọlẹ̀ díẹ̀ àwọn tí wọn lẹ́mìí láti fi fàágùn wọ́n ń jáde níbẹ̀ díẹ̀ bá. the best náà ni pé tí wàhálà wọn bá ti fẹ́ dé pẹ̀lúgbà ti di pé wọ́n lówó lọ́wọ́ wọ́n ti ń gbé lárugẹ wọ́n fẹ́ di nǹkan gidi ìjọba lọ́wọ́ sí i wọ́n ń ṣàṣìṣe wọn láwọn wọ́n ń pè ní ìṣẹ̀ṣe àṣìṣe ńlá rẹ̀ ojúlówó àṣìṣe tó yẹ pé tí wọ́n gba sàtífíkẹ́ẹ̀tì iná lé lórí ni wọ́n wá ń pè ní ìṣẹ̀ṣe kí kí náà ń tẹ̀sí àṣìṣe ni àṣìpé ni wọ́n ń pè ní pé tí ó kọ́ tí kí wọ́n pè ni wọ́n ń pè Eh, so tọ́wá ti dàbá wọn kéèyàn rọra yẹra fún wọn torí kọ́lọ́hún kó ayọ̀ ni eh, kéèyàn yẹra fún wọn ní gbogbo ọ̀nà kéèyàn bá lè dọ́gbọ́n sí láti yẹra kí wọ́n fi bá orí burúkú wọn lọ kéèyàn tó kéèyàn tó padà sáré gbégbé kọ́lọ́hún bá kó kó gbé ajẹ́rí wọn tọ́ba ayé wọn lọ́kàn padà kó ti san lẹ́yìn rẹ̀ ìtọ́jú ẹ bá tú gbogbo ẹ̀wò náà àwọn mùsùlùmí kí wọ́n bí fún ìsìláàmù ẹ̀ bá ń lu gbogbo àwọn náà ni wọ́n ń jẹ́ kó dùn àwọn ni wọ́n ń bá gbé lárugẹ سلام قوايا آمين نعم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم صل على محمد وعلى آله وعلى آله كما صليت على آل إبراهيم حميد مجيد وبارك على محمد وعلى آله وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الأخ جديد